láti máa tẹ̀síwájú nínú ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run tí ṣe alukur'an alkarim abẹ́ ọlọ́run ọba nínú títóbi rẹ̀ eléyìí tí a máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ nírọ̀lẹ́ yìí ọlọ́mọṣẹ́ ìjókòó ṣe wá ní àǹfààní. ọlọ́run ọba ń sọ nípa àwọn bànú Israel gbogbo ọ̀rọ̀ wọn bá ń ṣàlàyé rẹ̀ fún wa gbogbo àwọn nǹkan tí a bá rí àbáwọn nǹkan tá à ń bá ń gbọ́ nípa banu Israel kó má bàa jẹ́ tuntun létí wa ká lè máa mọ̀ wípé kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ láyé tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tí ó ti sọ fún wa nínú alukur'an al-karim. Al àwọn ìran kan tí wọ́n lòdì sí ìfẹ́ tọlọ́hun àwọn tí wọ́n sọ ọjọ́ àbámẹ́ta ọjọ́ sátọ̀dé tí wọ́n fi ṣe ọjọ́ ìsinmi tí wọ́n sì máa ń pẹja níjọ́ náà ọlọ́run wa ní wọn ò gbọ́dọ̀ pẹja níjọ́ gbogbo ọjọ́ sátọ̀dé níjọ́ sábtì ọlọ́run fi yẹn ṣàdánwò fún wa bọ́lọ́run ti fi ṣàdánwò fún wọn tó ọ̀hún nítọ́lọ́ ní kí wọ́n má ṣe yẹn náà wọ́n padà lọ ṣe ìgbà tí wọ́n padà ṣe ọlọ́run bá wa bínú sí wọn ọlọ́run wa ń fi tiwọn ó fi ń ṣe wáàsí fún àwọn Yahudi pé káwọn náà lọ béèrè nípa àwọn yẹn nǹkan tí wọ́n ṣe tọ́lọ́run fi bínú sí wọn ká lọ màmá pé gbogbo ẹnikẹ́ni tó bá ń tẹ idà ọlọ́run lójú ìbínú ọlọ́run ò jìnnà sọ́nítàn ọlọ́run kó má bínú sí wa. àmín. bẹ̀rẹ̀ náà láti bẹ̀rẹ̀ lẹ́nu insha allah. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. فلما عتوا عما نهوا عنه قلنا لهم كونوا قربة خاسئين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما عتوا أن نهوا عنه قلنا لهم كونوا قردة خاسئين abẹ̀rẹ̀ tutuma alqur'an pẹ̀lú orúkọ أبا ọba ọba allah ọba tí ó kẹ́ ògbò aláyé ọba tó ṣe pé ọ̀dọ̀ ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni yóò kẹ́ tó bá rí jọ́ gbẹ̀ndẹ̀ abẹ́lẹ́wọ̀n ọba kó ka ẹnìkọ̀ọ̀kan wa kún ẹni tí ó kẹ́ níjọ́ náà. ọlọ́wọ́n ọba ní falamma àtàwọ̀ àmànuhu ànú. falamma àtàwọ̀ àmànuhu ànú. ọlọ́wọ́n ní nígbà tí àwọn ahalul àwọn aráàlú náà àtàwọ̀ takabaru ìgbà tí wọ́n gbéraga ntọ́lọ́wọ́n bá kọ̀ fún wọn pé kí wọ́n má ṣe wọ́n wá ṣe nǹkan náà kí ni tí wọ́n ṣe ọ̀hún ó náà ni wípé ọlọ́wọ́n bá ní gbogbo ọjọ́ yọ́mù sabt kí wọ́n má dẹdẹ níjọ́ náà ká má lọ pa àwọn ẹja torí pé níjọ́ ta wíyí làwọn ẹja máa ń jáde púpọ̀ ọlọ́wọ́n bá ní wọ́n gbọ́dọ̀ pẹja níjọ́ náà ní tí wọ́n wá máa ń ṣe ó náà ni wípé tó bá ti di ọjọ́ yọmọlẹ juma àbí ká sọ pé jọ sátọ̀dé yẹn wọn ò ti lọ dẹ ìwọ̀n sódò àwọn ẹja yẹn ó kó síbẹ̀ tọ́wọ́ adijọ́ kejì sunday ni wọ́n tó wá lọ kó. la ilaha illallah. wọn ò ní ẹ ìbí jọ sátọ̀dé yẹn ní káwọn má dẹja àwọn kan dẹ wọn ni so àwọn lọ kó níjọ ẹ wo ìwà mùnàfìkì wọn lè má ṣe nǹkan ẹ wà lọ dẹ ìwọ̀ ní sátọ̀dé yẹn tó wá di sunday ẹ lọ kẹjà wọ́n ń lọ́gbọ́n ète láti lè tẹ òfin ọlọ́run ọba mọ́lẹ̀ ọlọ́run ọba nígbà tá a wá fẹ́ bínú sí wọn kulna lahum kunu qiradatan khasi'in. kulna lahum kunu qiradatan khasi'in. ọlọ́run ọba ni àwa sọ fún wọn kunu qiradatan ẹ yí padà sọ́bọ̀. So ìyẹn túmọ̀ sí pé kì í ṣèpìlẹ̀ kì í ṣe èèyàn nípìlẹ̀ ọ̀bọ rárá àwọn wọ̀nyí ihun tí wọ́n ṣe yẹn ẹ̀dá èyí nínú ẹ̀dọ́ ọlọ́run ọba tọ́lọ́run fẹ́ fi sọ wọ́n dà òun ló sọ wọ́n dọ̀bọ̀ ó lè sọ wọ́n dà nǹkan mìíràn sòyẹ́ ti kó yẹ wá wípé àwọn tí wọ́n gbà wípé ìpìlẹ̀ àwọ̀ èèyàn pọ̀ bọ abẹ́ èèyàn ló padà dọ̀bọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ yìí là kò wọ inú Islam a ṣàlàyé fún wa pé kódà àwọn tí wọ́n dọ̀bọ̀ yẹn wọn ò lójújọ́ mẹ́ta lọ láyé tí wọ́n fi kú a ti ṣàlàyé eléyìí fún wa lánàá ọlọ́run ọba wa ń tẹ̀síwájú wa ìta adhana rabbuk. وإذ تأذن ربك ليبعثن عليهم إلى يوم القيامة ليبعثن عليهم إلى يوم القيامة من يصومهم سوء العذاب إن ربك لسريع العقاب وإنه لغفور رحيم àwọn ọba padà sọ̀rọ̀ àwọn Yahudi áyà yìí nínú áyà tí máa ń púpọ̀ òun ni lóòjẹ́pọ̀ ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn yahudi púpọ̀ nínú alukur'an ọlọ́run ní wa idh ta'adhana rabbuk nígbàtí ọlọ́run ọba rẹ tó pinnu alhazimu ta'adhana tọ́lọ́run ọba rẹ tó pinnu pé n ó ṣe lérí àwọn yahudi ó ní wípé. la yab'athanna alayhim ila yawmil qiyamah. ọlọ́run ọba ní òun ti pinnu wípé àwọn Yahudi pẹ̀lú tí wọ́n ṣe wọ̀nyí ọlọ́run ọba yóò padà gbé dìde àwọn ènìyàn kan ọlọ́run yóò gbá àwọn èèyàn kan dìde. man yasumuhum su'al 'adhab. ila yawmil qiyamah tó bá di wípé àsìkò ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama bá ń súnmọ́ kó tó dipa yóò parẹ́ á padà gbá àwọn èèyàn kan dìde nítorí àwọn Yahudi kí làwọn èèyàn yóò máa ṣe fún wa. yasumuhum su al'adab. àwọn wọ̀nyí kò sí ìdítọ́lọ́ nítorí ẹ̀gbẹ́ wọn dìde wí kán wá jẹ àwọn Yahudi níyà àwọn tó yẹ pé yasumuhum su al'adab. báyìí. يصومهم سوء العذاب àwọn tí wọ́n wá jẹ wọ́n níyà àwọn tí wọ́n jẹ wọ́n tọ́wò èyí tó burú jáì nínú ìyà làwọn ẹni yẹn ni wọ́n dojú rẹ̀ kọ wọ́n ni wọ́n ìyà yẹn ni wọ́n jẹ wọ́n ọlọ́run ọba ní káyọ̀ tó parẹ́ á gbà àwọn ẹ̀dá kan dìde ẹ̀dá ọmọnìyàn náà ni wọ́n wá jẹ àwọn yahudi níyà látara ìwà ìgbọràn tí wọ́n ń ṣe sọ́lọ ń. inna rabbaka lasari'ul iqab. ọlọ́dún ọlọ́run ọba rẹ̀ sari'ul iqab ọlọ́run yára níbi fífìyà jẹyàn bọ́lọ́run bá fẹ́ jẹ nìkan níyà ìyà ọlọ́run ọba kì pẹ́ ó yára níyà ọlọ́run má wá níyà. wa innahu laghafurur rahim àti pé dájú ọlọ́run ọba alágọ́fóró rahim ọlọ́run ọba yìí ọba aláforíjìn lọ́lọ́run rahim ọba oníkẹ́ lọ́lọ́run bó ṣe yára ní kó fìyà jẹ̀yàn tó bẹ́ẹ̀yàn bá tún wá tọrọ àforíjìn téèyàn ronúpìwàdà tó jáwọ́ ọlọ́run ọba yìí ọba tuntun máa ń foríjìyàn tí máa kẹ́ni lọ́lọ́run áyà yìí àwọn tọ́lọ́wọ́n bá sọ nínú àwọn mọ́jísà inú alukur'an ọ̀kan nú ẹ̀ òun ni àyà yìí ìgbà tí ọlọ́run sọ àyà yìí kalẹ̀ fanabiwa muhammad sallallahu alayhi wa sallam àwọn ìṣẹ̀lẹ̀ kan ò tí ì ṣẹlẹ̀ nígbà náà tá a bá wá lọ wo nínú ìtàn ìran yahudi ọlọ́run ọba gbé àwọn èèyàn kan dìde táwọn yẹn ń kojú wọn tá sì ń jẹ wọ́n níyà tí a bá mọ àwọn èyí tó jìnnà wọ́n ń pe ìkan ní Bukhtanasar òun àwọn Yahudi ló fèsì ọ̀pá sége máwọn Yahudi lára bákan náà wọ́n ń pe arákùnrin kan ní Hitler ẹ wòye jù tí Hitler pa kò dẹ̀ sídìí tó fi pa wọ́n bẹ́ẹ̀ bí kì í bá ṣe wípé láti lè jẹ́ kán mọ̀ pé àwọn ò lágbára láyé àwọn ò sì já mọ́ kankan ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga a máa gbá àwọn èèyàn kan dìde láti lè dín agbára àwọn èèyàn kan kù táwọn yẹn bá fẹ́ máa tayọ àlà lérílẹ̀ ọlọ́run sọ náà al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitani rrajim walawla nasa ba'dahum. ببعض لهدمت الصوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولا ينصرن الله ما ينصره نعم ولولا دفع الله الناس بعضهم ببعض ọlọ́run ní tí kì í bá ṣe wípé à ń fi àwọn kan dá wọn kan à ń fi ń kápá àwọn kan tí kì í bá ṣe pé à ń fi àwọn kan kápá àwọn kan lórílẹ̀ làhùdímà ti sọ̀wámíù sọ̀wámíù sọ́wọ́míà jámù rẹ̀ ni sọ̀wámíù ó náà ní ilé ìjọsìn ilé ìjọsìn kan ní táwọn Yahudi ń lò tí ì bá ṣe pé à ń fi àwọn èèyàn kan kápá àwọn kan lórílẹ̀ àwọn èèyàn kan ò bá ti bà ilé ìjọsìn jẹ́ wàbíyàún ilé ìjọsìn ló ń jẹ́ bẹ́ẹ̀ táwọn nasọ́ra wà mẹ́sáájìdù àwọn èèyàn kan ò bá ti wú ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí tó yẹ pé yudhkarullahu fi kathiran àwọn ilé ìjọsìn tí wọ́n ti máa ń rántí orúkọ ọlọ́run ọba wọn bá ti gbogbo ẹ̀ dànù ọlọ́run fi àwọn èèyàn kan kápá àwọn ènìyàn kan ìdí nìyẹn tẹ bá ara àwọn kan tó bá lágbára tán bá láwọn ayé ọlọ́run ò tí ì ṣetán fún wa ni ẹni tí ò tó bàtà ẹsẹ̀ wọn ọlọ́run tún lè gbá wọn yẹn dìde tí ó tún kápá wọn tí ó sàn wọn léegun ẹ̀yìn ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹni tó bá gbọ́ Kùránì yé tó bá ń sọ pé nìkan alágbára ayé èèyàn kàn yín mú sí wọn ni ọlọ́run ò tí ì ṣetán láti gba agbára lọ́wọ́ ẹ̀ torí pé nínú ìtàn táyé òfin ní jáyé mọ́ ọlọ́run ó máa fi àwọn kan dá wọn kan lákẹ́ táṣejù bá ti fẹ́ pọ̀ ọlọ́run ó gbá wọn mí dìde tí yóò dá wọn yẹn dúró lórí àṣejù wọn eléyìí ni tọ́lọ́wọ́n bá jẹ́ kó yé wa ń bì ọlọ́wọ́n bá ní wà ízítà àzánarọ́ bòk. wà ízítà àzánarọ́ bòk. ọlọ́ni rẹ̀ ànábì lọ ọ̀rán tí gbà tọ́lọ́wọ́n ọba rẹ tó ti nípinnu pé n tóun fẹ́ ṣe nìyí. lọ́wọ́dà àṣánà àlẹ́yìn ilẹ̀ yàrá ìlẹ̀kùn wa náà. ìtọ́lọ́wọ́n bá fẹ́ ṣe náà ni wípé òun ó gbé àwọn èèyàn kan dìde nítorí àwọn yahudi ilá ẹ̀wọ̀mẹ̀lẹ̀ kìyàmà títí alkiyama ò ní dé àfi kí nǹkan náà ṣẹlẹ̀ ayé ò ní parẹ́ àfi kí ntọ́lọ̀ ń sọ yìí kó ṣẹlẹ̀ sáwọn yahudi kí ni nǹkan náà àwọn wo ni máa yasọ mohom so aláàdá. yasọ mohom so aláàdá. àwọn tó ṣe pé wọ́n ò wá fún wọn mu ọ̀kọ́tọ̀pọ̀ ìyà tí wọ́n jẹ wọ́n níyà asọ̀rọ̀ ti Bukhtanasari ó pa àwọn Yahudi púpọ̀ ẹni tó bá mọ̀ tán bákan náà ìyà jẹ wọ́n náà ní Madina ọlọ́wọ́n bá lé wọn jáde kúrò ní Jaziratul Arabia wọ́n kúrò ń bẹ̀ ìgbà tó tún wá di àsìkò Hitler ọlọ́run ló mọ iye jù tí Hitler pa tó fẹ́ mi wọ́n ṣòfò. So ẹni tó bá wá jẹ́ ni tó ń ka ọ̀rọ̀ ọlọ́run yóò máa rántí ń tọ́lọ̀ wọn bá sọ wa idita adhana rabbuk. wa idita adhana rabbuk la yab'athanna alayhim ila yawmil qiyamah man yasumuhum su'al adhab. kì í ṣe pé wọ́n jẹ wọ́n níyà nìkan wọ́n tún lé wọn wọn ò wá ráyè wọn ò wá nílùú mọ́ wọn ò níbi tí wọ́n lè kóra wọn jọ sí mọ́ wọn ò níbi tá a lè tọ́ka sí pórírun wọn ni ara àwọn ìbínú ọlọ́run tó sọ̀kalẹ̀ lé wọn lérí òun nìyẹn ìdí nìyẹn tó fi jẹ́ wípé al-maghdubu alayhim bá sọ nínú al àwọn àfọwọ́nímọ̀ tafsir wọn ni humul yahudi bi ghayril maghdubi alayhim wala wọn ni al-maghdubu àwọn tọ́lọ́wọ́n bínú sí ọ̀hún humul yahudi wọ́n burú púpọ̀ lẹ́dà ìdí nìyẹn tó fi jẹ́ tó bá di kẹ̀yìn ayé àwọn lọ darapapọ̀ mọ́ masiwu dajal wọ́n á sọpọ́ọ̀tì masiwu dajal nínú àwọn tọ́lọ̀ wọn bá sọ yìí anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabini la taqumu saa hatta yuqatila muslimun al yahud anabini ayé ò dópin títí tọ́ba kò sáàtà káyọ̀ parẹ́ ìjà ó ṣẹlẹ̀ láàrin gbogbo mùsùlùmí ayé ìgbà náà àtàwọn yahudi débi wípé àwọn mùsùlùmí ọ̀ wá pa wọ́n nípakúpa ìyẹn nìkan kọ́ bàbá wa sá pamọ́ sẹ́yìn igi abẹ́yìn òkúta òkúta yẹn wà máa sọ wípé mùsùlùmí ẹ̀ tà á ẹ̀ máa bọ̀ ẹ wá wo yahudi kan tó sá pamọ́ sẹ́yìn mi ẹ wá pa ilẹ̀ garkat igi kan tó ń pè ní garkat òun nìkan ni òní tó àṣírí wọn torí pé gìyàn igi ṣájaratul yahud tànà bí pé. àwọn yahudi ẹni ègún ni wọ́n lọ́lọ́wọ́n bá fi sọ pé àwọn tó súnmọ́ wa ní tìfẹ́ àwọn nàṣọ́ra christian mùsùlùmí lè. latajidanna shaddannasi adawatan lilladhina amanu alyahuda. ọlọ́wọ́n bá latajidanna shaddannasi adawatan lilladhina amanu alyahuda walladhina ashraku. ọlọ́run láwọn tó kórìíra yín jù àwọn tí ò ṣe tẹ́ ẹ̀ gbọ́dọ̀ mú tẹ́ ẹ̀ gbọ́dọ̀ bá nǹkan pọ̀ ọlọ́run láwọn ni àwọn yahudi wọ́n pọ̀ lọ́tà sẹ́yìn mùsùlùmí àtàwọn ẹlẹ́bọ gbàtọ́ lọ́wọ́ fẹ́ sọ̀rọ̀ nípa àwọn christian ọlọ́run sọ dáadáa nípa wọn. wala tajidanna aqrabahum mawaddatan lilladhina amanu. ọlọ́run láwọn tí wọ́n sì fìfẹ́ hàn sí yín tẹ́lẹ̀ dọ́dọ́ máa gbé tẹ́lẹ̀ dọ́dọ́ máa ṣiṣẹ́ papọ̀ tọ̀rọ̀ lè máa dà yín papọ̀ àwọn náà làwọn wo. alladhina qalu inna nasara. ẹ̀wọ̀ ọlọ́run ọba ọlọ́run ọlọ́run alladhina iná nasọra àwọn tí wọ́n sọ pé nasọra làwọn ọlọ́run ò pè wọ́n bẹ́ẹ̀ kò síbi tọ́lọ́run bá ti pè wọ́n bẹ́ẹ̀ lẹ́bi yá ayọ́ ẹlẹ́dín náà mọ̀nà mo pẹ̀yìn onígbàgbọ́dọ̀ mùsùlùmùnà ọlọ́run ní àwọn tí wọ́n pera wọn bẹ́ẹ̀ ṣe é rí i pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ń bẹ ń bẹ ó dàbẹ̀ ẹni tó fẹ́ máa kí àwọn èèyàn ni pé a kí gbogbo àwọn tó jókòó a kí àwọn dókítà wa a sì tún kí àwọn tí wọ́n ń pè ní dókítà náà. la ilaha illallah. ṣé àwọn pé wọ́n ń pè bẹ́ẹ̀ ni àbí ń pè rẹ̀ bẹ́ẹ̀ ni ó ti yàtọ̀ ọ̀rọ̀ yẹn ti nítumọ̀. Hmm. ọlọ́run ọba ní àwọn tí wọ́n ń pera wọn ní Nasara torí pé ọlọ́run ọ̀sọ́ ẹnìkankan ló kọjú mùsùlùmí lọ ìdí nìyẹn tọ́lọ́run ọba yóò fi ọlọ́run recognize rẹ̀ rárá nu Quran ló fi jẹ́ pé nínú alukuran látòkè délẹ̀ yá ayọ́ lẹ́dínà àmánú yá ayọ́ nọ́ọ̀sì ẹ̀ lè rí yá ayọ́ lẹ́dínà káfàrú sínú Quran ẹlẹ́mìlẹ́mọ̀ kó wà ń bẹ̀ kúlí lórí. kúlí yá ayọ́ alikafirun. kúlí yá ayọ́ alikafirun. kúlí yá ahlẹ̀ alikitaabi. àní kúfúrú náà kúlí lílẹ́dínà káfàrú bí ó ṣe máa wà nìyẹn nù alukur'an kó ní sọ fún wọn àwọn tájẹ́ báyìí ìdí nìyẹn tó fi jẹ́ wípé alukur'an ó tayọ ìwé téèyàn lò pé nìkan lójókòó ló kọ tẹ́pẹ́ èèyàn ló bá kọ ni ó yẹ kó takora wọn wájú ọlọ́run ọba láwọn tí wọ́n pera wọn ní nàṣọ́rọ́ àwọn a máa fìfẹ́ hàn sí mùsùlùmí ṣùgbọ́n àwọn yahudi ọ̀tá mùsùlùmí ni wọ́n ọ̀tá nasọ́ra ni wọ́n wọ́n kórìíra christian àwọn ganan kọ́ sọ pé ọmọ àlè ní anabi isa. alayhi salatu wa salam wọ́n ní ta ni bàbá ẹ̀ wọ́n ní gbẹ́nàgbẹ́nà kan ló fún yẹ lóyún irọ́ náà pa kì í sọ kì í soyún kàkà àwa mùsùlùmí àgbà wípé anabi isa kò ní bàbá. inna mathala isa inda allah kama mathala adam khalaqahu min turabin thumma qala lahu fayakun. ọlọ́run ọba wa jẹ́ kó yé wa wípé àwọn yahudi wọ́n padà fojú winá yà ọlọ́run ó padà fáwọn èèyàn kan lágbára kó jẹ wọ́n níyà ó dẹ̀ ti ṣẹlẹ̀ ṣùgbọ́n ọlọ́run ila yawmil qiyamah tó bá ti tátẹ́gùn bá ti ti fẹ́ sílẹ̀ ìmí ó tún ṣẹlẹ̀ ọlọ́run tún gbà àwọn tí ó jẹ wọ́n ń yà náà làwa mùsùlùmí. torí pé nígbà yẹn àwa àti ànábì Ìsá ọmọ Mariam tó bá padà dé láàjọ jaja yẹn Yahudi òun ó sọpọ́ọ̀tì Masihu Dajjal táǹpẹ̀ ní Antichrist ogun wà fọmọ wọn lórí gbogbo yahudi ayé pátá gbogbo wọn ni wọn jẹ ọkọtọpọ yà ṣùgbọ́n tó bá ti dàsìkò náà àsìkò táyé ti fẹ́ parẹ́ ti súnmọ́ bọ́ra àwọn yahudi ṣe rí yẹn ní òrèkóòrè ọlọ́wọ́ máa gbá àwọn èèyàn kan dìde tí ó máa jẹ wọ́n níyà ìyà kan ni wọ́n jẹ láwọn àsìkò kan tán fọ́n káàkiri ayé àwọn kan ló tún dọ́gbọ́n sa àwọn papọ̀ àti sọ̀rọ̀ lórí yẹn ẹ̀ wá já fún wọn nílùú kan ní Palestine kí wọ́n lọ establish a Jewish state síbẹ̀ wọ́n wá pè ní Israel ọlọ́run ọba wa ń sọ nínú alukur'an ọlọ́run ọba ni wa qata'nahum fil ardi umaman. wa qata'nahum fil ardi umaman. منهم الصالحون ومنهم دون ذلك وبلوناهم بالحسنات والسيئات لعلهم يرجعون ọlọ́run ni في الأرض àwọn قطعناهم فرقناهم àwọn yahudi tẹ rí yẹn àwọn ọlọ́run ọba la fọ́n wa ká afọ́n wọn ká lórílẹ̀ wọn ò wá nílùú kan wọn ò ní orírun wàfàrọ́kùnà wàkọ̀tà náà ń filẹ̀ àrùdí àwọn ọlọ́run la fọ́n wọn ká lérílẹ̀ wọ́n wá ń jẹ́ nation nation nínú àwọn ìlú míì kò sílùú tí àwùjọ ò sí ṣùgbọ́n kì í ṣèlú wọn wọ́n fọ́n káàkiri ayé ni yahudi wọ́n lè mọ́ pọ̀ wọ́n ń bẹ ní nàìjíríà yahudi wọ́n lè mọ́ pọ̀ wọ́n ń bẹ lórílẹ̀‐èdè míì náà hata madina anabi bá wọn ní madina àwọn yahudi yahudi bànú kọ ìnàkọ́ yahudi banu nadir àti yahudi banu kuraigọ àwọn ìran mẹ́tẹ̀ẹ̀ta yẹn ànábì bá wọn níbẹ̀ ọlọ́run bá láwọn yahudi waqatta'nahum fil ardi umama. waqatta'nahum fil ardi umama. nínú ègún tọ́lọ́run ọba gbé wọn sẹ́ tọ́lọ́run sẹ́bi lé wọn náà nípa ẹ̀ ní nílùú ọlọ́run ọba ló fọ́n wọn káàkiri ayé ká máa yálé gbé kiri kí wọ́n má lórí irun ègún ọlọ́run ọba lérí wọn ni àwọn alágbára ayé kan tó wá ń dandan lá àwọn sáfẹ́ fún wọn ní state wọ́n wá lo ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yìí láti fún wọn ní state ní orí ilẹ̀ Palestine ẹni tá a wá ní ọyálégbé tó wá lé láńlọ́ọ̀dù jáde ṣe é mọ̀ pé ègún tọ́lọ́wọ́n bá ti gbé wọn ṣẹ́ ló ń ṣẹ́ lérí wọn wọ́n padà jáde ńbẹ̀ àdéhùn tọ́lọ́ọ̀nù wàkọ̀ tá fìlà árídìí umama wọn ò ní nílùú gbogbo àwọn tálà wọn fẹ́ kún wọn lọ́wọ́ náà tẹ́gùn obìnrin ọlọ́run bá dé gbogbo wọn náà ni wọ́n fara gba láàfin sọ pé àwọn ọmọ ìyá wa tó ń bẹ ní Palestine kàn na sùúrù sí káwọn ó di òpó tọ́lọ́wọ́n ọba mú ká bẹ̀ lọ́hùn kí wọ́n sì máa ṣe gbìyànjú tí wọ́n ń ṣe lórí mẹ́nájú súnà làwọn àáfàá ni wọ́n fi sọ wípé bọ́yá ntí ò tí ì jẹ́ kánà sí ó tẹ́wọ́ wọn náà ni pé mẹ́nájú wo náà fi ń ṣe jihad táwọn ń ṣe mẹ́nájú wo náà fi ń ṣe ìlànà wo náà fi ń ja di àrùtà láwọn ń jà so látara àdé eléyìí bọ́rọ̀ bá ti dójú ẹ̀ èyàn ó dọ̀rọ̀ padà sọ́dọ̀ ọlọ́run èyàn ó wá ṣe sùúrù ọlọ́run mọ bí ṣe gba ẹ̀tọ́ èèyàn fún yàn lọ́wọ́ alábòsí ọlọ́run mọ bí ṣe máa dá èèyàn láre bí èèyàn bá ti ṣe sùúrù tó sì gbà fọlọ́run torí pé nítorí wọn bá ti sọ nípa àwọn Yahudi kò ṣeé mú kúrò nínú Quran ọlọ́run bá nù tá a ti ṣèlérí pé yóò ṣẹlẹ̀ sí wọn àkọ́kọ́ nú ẹ̀ á gbọ̀n gbé àwọn ẹrú wa àwọn èèyàn kan dìde lóòrèkóòrè tí wọ́n máa jẹ àwọn Yahudi níyà àti sọ ti Bukto Nasar àti sọ ti Hitler tó ṣẹlẹ̀ ọlọ́run ló mọ iye ẹ̀mí Yahudi tó lọ sí. kò wá ní mọ bẹ́ẹ̀ ọlọ́run ọba ní ila yaumil qiyamah tálí kìámà ọlọ́run ó fi tó ni yóò mọ ṣẹlẹ̀ ìgbà wo ni mi ò tún ṣẹlẹ̀ alimọ́mọ́ ṣùgbọ́n èyí tí ó ṣẹlẹ̀ kẹ́yìn òun náà ni baynahu wa baynal muslimin àsọtẹ́lẹ̀ ni ìdí nìyẹn tó jẹ́ pé n táwa ń kà táwa ò kíyè sára sí àwọn yahudi ti kà á ti pẹ́ wọ́n dẹ̀ ti plan lérí bí ó ṣe níṣẹ̀lẹ̀ bá lọ ka protocolatul yahudiya odidi tíra kan ní ìwé ni wọ́n ń pè ní Jewish conspiracy gbogbo ìlànà wọn pátá gbogbo tí wọ́n fẹ́ ṣe gbogbo ète wọn ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó wà nínú ìwé wọn náà àwọn ti ka nǹkan yìí nínú Quran wọ́n ti wá rìnrìn dídè náà gbogbo ẹ̀ ìdí nìyẹn ni wọ́n fi fẹ́ kọ̀ǹtró ayé táwọn bá ti lè kọ̀ǹtró ayé káwá wu ẹni tó gbógun tàwọn gbogbo àwọn tó bá fẹ́ dàbí alágbára ayé káwọn kó wọn sòdí àwọn ti gbàgbé ni pé Firaun ó ṣe jù bẹ́ẹ̀ lọ gbàdán sọ fún Firaun pé ọmọ kan bẹ́ẹ̀ náà bànú Israel Musa pé yóò wálé ayé ó ní ó sì dojú ìjọba fìràwọ̀nù bolẹ̀ láti jọ́ tí ti gbọ́ ló ti ń plan pé láyé ọmọ yẹn ò ní wáyé pé ọmọ kan wà tí ó dojú ìjọba òun bolẹ̀ òun ò ní jọ́ ọmọ yẹn wáyé fìràwọ̀nù wá gbìyànjú ó ní gbogbo ọmọkùnrin ká máa pa jama èèyàn ò lè gbá èèyàn ò lè sámọ́lọ̀ ńlọ́wọ́ ẹ̀ sì lè gbáwájú ọlọ́n ìtọ́lọ́n fẹ́ ṣe yẹn gan náà ni ó ṣẹlẹ̀ fìràwọ̀nù tó ní kí Musa kó má sẹ̀mí pé Musa ò ní wáyé firaonu gan ló wá tọ́jú ẹ̀ inú ilé firaonu gan ni Musa wá gbé oúnjẹ firaonu ló jẹ dàgbà omi firaonu òun ló mu kó tó wá di pọ́lọ́ wọn bá nítọ̀ yín tí ó pa ọrùn náà nìyẹn ṣèbí kò fẹ́ kó ṣẹlẹ̀ ni èyàn ò lè dínà sí Ọlọ́run bó ti wulẹ̀ kó mọ́ èyí tí firaonu ṣe yẹn ibi tọ́lọ́ rẹ padà já wá sí ló yẹ kó jẹ́ fáwọn Yahudi ṣùgbọ́n àwọn Yahudi wọ́n fẹ́ ké Kùránì jù àwa gan lọ line by line gbogbo yìí tá n kà yìí tá n bá ti kà á wọ́n ní o ti da wọ́n wà plan tí nǹkan yìí ò fi ní ṣe ṣùgbọ́n ọ̀rọ̀ ni àdéhùn tọ́lọ́ ní ọlọ́run ọba ti parí ẹ̀ pé bí ó ṣe máa ṣẹlẹ̀ nìyẹn ọlọ́run ti gbé wọn kékeré ẹ̀ ní nílùú ẹ̀yìn tọ́lọ́run bá ní ò ní nílé bó ní láàárọ̀ kò ní dọ̀sán bó sì ní lọ́sàn kò ní dalẹ̀ bó ní lọ́sàn kò ní dalẹ̀ ẹlòmíì gbogbo ọ̀nà àlùkùmọ̀ kọ́rọ́ yóò ná haram ó fi kó lé jọ àti rí ẹni tó ṣe pé ọkọ́lé ó gba tẹ́nàntì sínú lé ṣùgbọ́n padà tún wá di tẹ́nàntì tẹ́nàntì rẹ̀ tẹ́nàntì ẹ̀ ló padà tún ra léwu lọ́wọ́ ẹ̀ nígbà tẹ́nàntì tún wá ra ilé yẹn rúmà ń palọ̀ lòún ń gbé tẹ́nàntì tí wọ́n á sọ pé òun fẹ́ lo room and parlour yẹn kó bọ́ sí bus quarter kó bọ́ sí bus quarter ọwọ́ á ó máa san iye owó kan yọ wá ah, ah ìgbà tó ń gbé bẹ́ẹ̀ mi gba ètò tó báyìí lọ́wọ́ rẹ̀ ó ní eh, ìgbà yẹn nìyẹn èmi ń múni lé báyìí láhìláhìlá ẹni tó ti rò pé ti kọ́lé ó padà wá di ẹni tó yẹ pé tẹ́nàntì ló padà ra lé lọ́wọ́ ẹ̀ tẹ́nàntì tí wọ́n ń gba bíi ìlọ́po méjì owó lé bọ́rọ̀ àwọn yahudu ṣe rí nìyẹn tán bá rò pé àwọn ti nílùú irọ́ ní débẹ̀ ọ̀rọ̀ ò lè má ṣe ẹ lọ kọ́ sílẹ̀. وقطعناهم في الأرض أمما وقطعناهم في الأرض أمما èyí táwa ń kà ọ̀rọ̀ ni fi wa lọ́kàn balẹ̀ kódà kí gbogbo nǹkan máa dàbí ẹni pé ọ̀rọ̀ ò ní ọkàn balẹ̀ pé yóò kódà kó máa rí bí ẹni pé kò ní í ṣe ọkàn balẹ̀ pé yóò ṣe kí la fẹ́ máa fa wàhálà fún kí la fẹ́ máa jà fún intanẹ́ẹ̀tì ní ká fọ́ lẹ́rán ká máa bọ́ ṣe ń ṣiṣẹ́ ọlọ́run ọba náà wọn yahudi wakọ̀ tánahùn fil ardi umama. wakọ̀ tánahùn fil ardi umama. àwọn ọlọ́run ọba la fọ́n wọn ká orílẹ̀ pé wọn ò ní ní orírun tó gbégbà tọ́lọ́run fẹ́ fún wọn lórírun wọn làwọn ò fẹ́ ọlọ́run wá ní ó sì dé wọ fún yín àfún yín mọ́. naam. minhum as-salihun wa minhum duna dhalik. ọlọ́run ọba ọba tí màá ṣe déédéé nínú ọ̀rọ̀ lọ́lọ́run ọlọ́run sì fẹ́ káwa náà kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ a sọ fún wa nù tẹ̀síìrì tó ṣáájú èèyàn gbọ́dọ̀ máa sọ pé gbogbo obìnrin ọ̀dà gbogbo obìnrin ṣe lè má dà ìyá àti ẹ lè má dà ìyàwó rẹ lè má dà sọ wípé tọ nínú àwọn obìnrin o ìyá tó bí ọ̀dà àní bọ́ ọ jiyàn torí pé ọmọ ìyá rẹ̀ jù wá lọ. ṣùgbọ́n kéèyàn wá ní gbogbo obìnrin ò da ah ò lè generalize ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run kẹwàá lẹ́kọ̀ọ́ nu kùránì púpọ̀ lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀ àbí kéèyàn gbé ah ọkùnrin ọ̀dà bóyá ọkùnrin kan ti ṣí tiẹ̀ rí ó wá lè fi sórí Facebook ó lè ní ọkùnrin ọ̀dà men are dangerous men are bad men are kìnìkan yọ sá tó gbẹ síbẹ̀ ọ̀ ń tọrọ ẹ jẹ ni bó ló jẹ́ pé gbogbo ọkùnrin ọ̀dá bóyá àwọn tí wọ́n bá pàdé ni ọ̀dá bóyá ọkọ rẹ ni ọ̀dá bóyá àwọn dáàdì ẹ ni ọ̀dá ṣùgbọ́n láti lọ pé gbogbo ọkùnrin ọ̀dá èyí generalize ọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn àfọ ọ̀dá là ó lè generalize ẹ̀ bẹ́ẹ̀ ó ṣe é ṣe kó ṣe pé àwọn àfọ àtọ̀dọ̀ yín wọ́n lè má dáa àbáwọn tí ọ̀kàgbákò mímọ̀ wọn wọ́n lè má da ṣùgbọ́n yóò túmọ̀ pé gbogbo àfọ̀ dà bá ti ń sọ̀rọ̀ kéèyàn ọmọ yẹn torí gbogbo ń ta bá sọ pátá náà ń kọ sílẹ̀ níwájú ọlọ́run. ma yalfidhu min qawlin illa ladayhi raqibun atid. ká ṣe déédéé nínú ọ̀rọ̀ يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا bí nǹkan bá ṣe rí ni ká ṣe máa sọ ká má torí ipa fẹ́ jàre ká má fi kún ọ̀rọ̀ ká má torí ipa fẹ́ jàre ká má yọ kúrò ń bẹ̀. àfa wa Umar bin Khattab kọ́lá ọba kó bá a òun ni khalifa gbogbo mùsùlùmí lọ́dún náà ó wá ní dírẹ̀hùn kan. dírìwù yi aṣọ ogun ni máa ń ṣe látara rin wa wá dírìwù yẹn ó wá wa wá kò rí ọ̀kan náà àwọn ọmọ umaru ó bá wa sọ fún umaru pé òun rí dírìwù rẹ̀ yẹn yahudi òun rí lọ́rùn ẹ̀ òun ti ni tó jí umaru bá ní ẹ lọ pè wá wọ́n bá rí yahudi umaru ní à mi umaru wa ni tó wà ń bẹ̀ ni wípé ó wá yan umaru yan adájọ́ lásìkò tiẹ̀ òun kọ́ ló ń dájọ́ ó lọsọdụ nìkan gbé ẹjọ́ yẹn lọ sọ́dọ̀ adájọ́ kádájọ́ bá òun dájọ́ yẹn ìbátan dọ̀dọ̀ adájọ́ umaru wa ìwọ lọ mẹjọ wa umaru náà dúró níbi ẹni tí wọ́n fura mọ́ tó mẹ́jọ wá ibi kò ń lọ fún pírẹsidẹ́ǹtì lága ọ̀tọ̀ ó ti wá kóòtù ó ti gbẹ́jọ́ wá kó náà dúró síbi tí ẹni tó bá mẹ́jọ wá náà máa dúró sí yahudi tóun náà jí aṣọ tó jí aṣọ òun náà dún bẹ́ẹ̀ wọ́n wá béèrè ìwọ Umar ìwọ ló mẹ́jọ wá ó ní bẹ́ẹ̀ ni aṣọ ọ̀hún yìí yahudi yìí jí wọ́n béèrè lọ́wọ́ yahudi yahudi rárá òun ló ní ọlọ́dà umaru ta ni ẹlẹ́rìí ẹ umaru ní ọmọ ọ̀hún yìí òun lẹ́lẹ́rìí tó jẹ́rìí adájọ́ ìwà ni ya amiral muminin ìwọ olórí mumini ọmọ rẹ ò lè jẹ́lẹ́rìí fún ọmọ bíbí inú rẹ <laughs> rárá ẹlòmíì tẹ̀ tán ni ó jẹ́lẹ́rìí rẹ kò lè jọ́ ọmọ bí nínú òfin. wọ́n ní lẹ́yìn ọmọ tó bí ẹlẹ́rìí wo ló tún wà umaru ní kò sẹ́lẹ́rìí mi adájọ́ nítọ̀ umaru tẹ́ ẹ ti rí ẹ̀rí tẹ́ fi lè fi ọ̀rọ̀ yín múlẹ̀ yahudi ló la sọ o kó kálukú kọrí lé ọba dúpẹ́ ẹ sì wá dájọ́ déédéé ẹni tó wá jẹ́ olórí gbogbo mùsùlùmí gan ẹ ti sọ pé òun lọ́jà ibi kọ́ máa lọ pé kó o má parọ́ kó o má jalè o òun kọ́ ló ń lasọ yẹn. aṣọ umaru náà ló ní lòun jì ní ṣùgbọ́n ẹnu pé kò lẹ́lẹ́rìí òun ẹ̀dẹ̀ kánṣu kéṣẹ̀ wípé òun lòun ní ó ní lọ fakọd aslam mo gba islam yahudi yẹn bá gba islam lọ́dún náà ẹ wo déédéé nínú Islam àkọ́kọ́ kò sí immunity jama immunity tèmi kò jẹ́ ká ráwọn tiwa pèsẹ́jọ́ Umaru bí wọ́n ṣe dá a lẹ́jọ́ ó sì gbà bẹ́ẹ̀ ó sì ń lọ wọ́n ṣe gbọ́ pé gọ́fúnà kájẹ̀bi rí chairman <laughs> local government gan ò lè jẹ̀bi in tó fà á tí yahudi yẹn fi gba Islam lọ́dún yẹn nìyẹn àwọn tó wá gba islam nínú àwọn yahudi tí wọ́n ṣe dáadáa tí wọ́n tẹ̀lé ntànà bí mú wa ọlọ́run wá yọ àwọn kúrò ọlọ́run ọba àbí sọ pé mí ni mo salihun. mí ni mo salihun wa minhum duna dhalik. bá a ṣe sọ̀rọ̀ àwọn yahudi yẹn ó ń bẹ nínú wọn salihun àwọn ẹni re ọlọ́run ṣàdáyẹn rí àwọn kan nínú wọn kò sí bí sámúhóṣe dúdú tó àárẹ̀ funfun bẹ́ẹ̀ kò sí bí ó ṣe funfun tó àárẹ̀ dúdú ń bẹ kò sí bí nǹkan ó ṣe bàjẹ́ tó pé àwọn ìjẹ̀bú ò dáa dáàmú sùúì. aláàjì bí ṣúgà ẹ má bínú o ẹlòmíì à ń sọ bẹ́ẹ̀ ẹlòmíì ò ní àníjẹ̀bú ọ̀dà àníjẹ̀sẹ̀ òtún ìwọ níjẹ̀bú jẹ̀sà ni tí ẹ ló tún burú jù. ṣé gbogbo wa la wá dáa ni sọ́yọ̀ dáa ni sọ́sùn dáa ni sóńdó dáa ni sékìtì dáa ni àwọn tí ò dáa ó ń bẹ ń bẹ àwọn tó dáa wọ́n pọ̀ ń bẹ bọ́lá òun sì sí gbogbo ayé nìyẹn ṣùgbọ́n tẹ̀sìn bá ti wá yé èèyàn àwa fẹ́ mọ ní ìlú tó ti wá mọ́ Salmanul Farisi ó ní abal islam abil islam la abali siwa ó ní bàbá tèmi islam ló bí mi èmi ò nílùú kankan mi ò ní bàbá mi ẹni tó bá ti jẹ́ mùsùlùmí ibikíbi tó rí kó ti wá á kọ́kọ́ lánìyàn èèyàn dáadáa sí títí tí ó fi púrúfù wa rọ́ǹgì wípé àwọn ah, èèyàn máa ṣe ẹni rè èèyàn gbúdọ̀ ní èrò tí ò da sọmọ ya rẹ̀ mùsùlùmí tọ́ba ká ah, àfa ojú rẹ jojú ẹni bú bó ló ṣe mà ó ṣe lè sọ pé ojú rẹ jojú ẹni bú sọ ọba dá nǹkan papọ̀ ni àfa ìwà rẹ ò ní da bó ló ṣe mà èyí ní àníyàn tí ò da sọmọ yẹn yẹn mùsùlùmí títí tẹni yóò fi fi rẹ hàn pé ẹni bú lòun ọlọmọ ṣe wà lẹni bú ẹ̀kọ́ yìí ó yẹ ká kọ́ nínú bọlọ wọn bá ṣe ń gbọ́rọ̀ kalẹ̀ ẹ̀kọ́ tá ń kọ́ nu kùránì pọ̀. ẹ máa wà gbé kalẹ̀ tọ́lọ́mbà ń sọ̀rọ̀ nípa ìbálòpọ̀ láàrin ọkọ àtìyàwó nínú Quran látòkèdélẹ̀ ọlọ́run èyí amọ́lẹ̀ nisa'ukum harithun lakum. nisa'ukum harithun lakum. ọlọ́run ní àwọn ìyàwó yín oko yín ni wọ́n jẹ́ bí o ṣe sọ nìyí. harithakum anna shi'tum. àbí kò sọ pé hunna libasun lakum wa antum libasun lahun. hunna libasun lakum wa antum libasun lahun. aṣọ òbúra ni wọ́n jẹ́ fún yín ẹ̀yin náà jẹ́ aṣọ òbúra fún wọn àwòlà mọ́sítúmù nìsá. àwòlà mọ́sítúmù nìsá àbí tẹ ẹ bá fara kan wọn àwọn àfààní fífara kan yẹn ìbálòpọ̀ ó ní ẹ wàá rí gan nínú ẹ̀kọ́ Yorùbá náà tí Yorùbá sọ ẹ ìgbà tó wàá fẹ́ ó wọlé tọ̀ ó súnmọ́ ó bá ní àṣepọ̀ bí Yorùbá ṣe máa sọ nìyẹn ayé ló bàjẹ́ àwọn èèyàn gbọ́ Yorùbá mọ́ náà gbàtà níbi wàá fẹ́ ìyàwó Aisha gbàtà nàbí wàá bá sùn tó ń gbàtà wàá bá sùn ah èyí ń pọ̀ lọ́dọ̀ àwọn ará èkó ah kí ló ń sọ lẹ́nu yìí ó ní ẹ ṣe pé ó ṣe kiri náà ni. ọlọ́run èyí sọ bẹ́ẹ̀ ọlọ́run ò ní sọ báyìí ọlọ́run kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ nínú alukur'an ẹ̀kọ́ bá a ṣe sọ̀rọ̀ ẹ̀kọ́ bá a ṣe gbọ́rọ̀ kalẹ̀ ọlọ́run kọ́ wa púpọ̀ ló fi jẹ́ pé nínú àyà yìí náà ẹ wo gbogbo bọ́lọ́run ti sọ̀rọ̀ nípa àwọn Yahudi tó ọlọ́run ọba tó wá sọ pé minihumu salihuna wa minihum duna dhalik. minihumu salihuna wa minihum duna dhalik. ọlọ́run ọba ló ń bẹ nínú wọn àwọn ẹni re àwọn wò làwọn ẹni re nínú wọn àwọn tán padà gba Islam àwọn kan ń bẹ tán padà gba Islam tí wọ́n padà di ọ̀kan náà àwọn sàábì oúnjẹ ọlọ́run nínú àwọn yahudi àwọn lọ́wọ́ bá ń tọ́ka sí wàmíní omdu nadalik ó sì ń bẹ nínú wọn àwọn tí wọn ò dẹ ní ire àwọn tó yàtọ̀ sẹ́ni ire that is àwọn ẹni bú ó ń bẹ nínú wọn àwọn ló pọ̀ ọba ṣe déédéé nínú ọ̀rọ̀ ó ṣe déédéé nínú àlàyé fi yẹn kọ́ wa náà lẹ́kọ̀ọ́ ká máa ṣe déédéé nínú ah. ọ̀sẹ̀ tó dá amáláyé là ọ̀sẹ̀ tó kọ̀sẹ̀ tó dá amáláyé ìwọ náà ò dá nìyẹn ayé òun náà nìwọ náà wà wọn. láyé sáfà àti sọ pé ah, òun wo gbogbo lẹ yorùbá yìí kò sáfà kankan mọ tó ń bá lẹ́yìn ìgbà tó ń yọrọ òun. kò tó sí àfà kò sí kò ń wò rà àfà òun wò òun rà àfà kankan mọ ẹ wo àyà níní ń gbọ́ òun yọra òun lẹ́yìn a ah, àwọn èèyàn láyà púpọ̀ ìwọ bóòlù tiẹ̀ ṣe jẹ́ ìwé nìkan lọ́kọ̀ wọ́ bó dáa jẹ́ kí n gbà tó yọra rẹ lẹ́yìn eyín o ní gbogbo bẹ Yorùbá yìí kò tún sí àbá kankan mọ́ ẹ̀yẹ já máa ṣàbòsí níbi ọ̀rọ̀ sísọ ká máa sọ̀rọ̀ bọ́rọ̀ bá ṣe rí ká máa ṣàṣejù nínú ọ̀rọ̀ ká máa ṣàṣètò nínú ọ̀rọ̀ ọlọ́run ọba nínú títóbi ẹ̀ torí pé òun gan ìròyìn ọlọ́run lọ́rọ̀ sísọ alikalam sífà ọlọ́run ni ìròyìn ọlọ́run ni ọlọ́run fi wá sọ pé mini umu salihuna wa mini umduna dhalik. min umu salihuna wa mini umduna dhalik. وبلوناهم بالحسنات والسيئات لعلهم يرجعون. ọlọ́run ọba ni وبلوناهم بالحسنات والسيئات àwọn ọlọ́run ọba wa dán wọn wò àmọ́ à ń dá wọn yahudi wò bilhassanat ọba tó ga lọ́lọ́run ọlọ́run ní àfi dáadáa àfi dán wọn wò wàsẹ́yì àti àtúnfi àìdá àfi dán wọn wò ajẹ́pọ́lọ́ máa dán yàn wò lérí méjèèjì ọ̀ ń bẹ lọ́hún ọlọ́run fún ọlọ́mọ ojú ọmọ ti pa ọ padà wá bímọ àdánwò ni bíbí tó bí yẹn náà ojú ọmọ ti pọn òun bẹ lọ òun bẹ lọ òun ò tètè rọmọ òun bí àdánwò náà ni òun bẹ lọ òun arísìkì ọbẹ lọ́wọ́n ọba títí ọlọ́run padà wá ṣe arísìkì fún ọ lọ́nà tó bu àyà tayọ ti wọ gan rò funfun tó fún ọ yẹn kò tí ì síjà kíní dòdò ayọ̀ ń bẹ̀ ó fi dán òun náà ni ẹni tí ó sì fún ọlọ́run fi dán òun náà wò ni àlàáfíà ara wa yìí ó fi dán wa wò ni ká lè rojọ́ lérí ẹ̀ jọ̀wọ́ jàlè kí á mọ̀ lórí bá a bá ṣe lò ẹni tí ó sì ní ọlọ́run fi dán oná wò ni àti dáadáa àtàìdá ọlọ́run àwọn fi méjèèjì dán èèyàn wò mo rò pé ah, ọlọ́run fẹ́ràn mi jù lágbájá lọ ó fẹ́ mi lówó kò fóun lówó à ah, ọ̀dánwò àdánwò ni bó ṣe fún wọn àìfún yẹn náà àdánwò náà ló fi ṣe fóun náà ọlọ́run bá láwọn Yahudi وبلوناهم بالحسنات والسيئات وبلوناهم بالحسنات والسيئات ọlọ́run ọba ní àwa dán wọn wò pẹ̀lú dáadáa والسيئات àtúfàyídá dán wọn wò لعلهم يرجعون لعلهم يرجعون bóyá wọn á jẹ́ sẹ́rí padà kúrò níbi ṣíṣe lọ́hùn ẹ jẹ́ ká wo ayé lẹ́nu àwọn bànú Israel wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mèremère bànú Israel wọ́n ṣe ọkọ̀ òfurufú téèyàn wà máa ṣe mọ̀ wípé bọ́kọ̀ yìí ṣe wá tóbi tó yìí ló sì gbéra ńlẹ̀ ló sánmà lọ ló sì ń lọ nínú sánmà kò sì jábọ́ ó sì ń lọ bẹ́ẹ̀ wọ́n ti ti wá ṣiṣẹ́ débi wípé tépo bá tán nínú ọkọ̀ òfurufú mi yóò dúró yóò sì tún máa gbépo ìmí ò lọ fún lépo lókè tí ò sì ní sọ nínú àdánwò tọ́lọ́ ń ṣe nínú dáadáa tọ́lọ́ ń fi ṣàdánwò fún wọn ni èèbó ibi tí wọ́n ń bọ̀rọ̀ ayé lọ débi wípé kódà kò fẹ́ sí nǹkan tá a fẹ́ máa dá ṣe fúnra wa mọ́ wọ́n ti ṣe débi pé téèyàn bá yàgbẹ́ nínú tọ́ílẹ̀tì àti tún máa fọwọ́ tábà àbí fọwọ́ nùdí iṣẹ́ tún ni ó tún tẹ nǹkan kan bí ọwọ́ kan ó jáde ni ó tún bọ́. ọwọ́ yìí tún jáde òun ni ó tún bọ́ sí níbi tí wọ́n bá rìṣáàsì dé rìṣáàsì kan ń lọ lọ́wọ́ nísìn lérí wípé kí ni mọ àwọn fẹ́ ṣiṣẹ́ lórí báwọn èèyàn ò ṣe ní tètè mọ kú torí pé wọ́n nígbàgbọ́ wípé ní ti ń fa ikú ó náà nípa àwọn ríkèríkè ara kan nínú ó rẹ̀ wọ́n bó làwọn ó ṣe mọ boost yẹn tó ipa àwọn èèyàn ò ní máa kú gbogbo àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ń ṣe dáadáa ní jẹ́nu àwọn nǹkan mèremère ayé ọlọ́run wá fàdánwò wọn síbẹ̀ bí wọ́n ṣe mọ nǹkan ọ̀hún tóun ò torí ẹ̀ mọ́ lọ́hùn kò sẹ́ni tó yẹ mọ ọlọ́run tó torí pé wọ́n lè wọ́n ó máa ṣàlàyé bọ́ọ̀mọ ṣe ń ṣe nínú bọ́ọ̀mọ ṣe ń di ọmọ wọ́n máa ṣàlàyé ẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n máa wí ṣùgbọ́n wọn ò ní torí ẹ̀ fi ògo fọlọ́hún lórí nǹkan yẹn bẹ́ẹ̀ bá wá dá wọn lu wọn oríṣiríṣi àwọn nǹkan mèremère lèyìn ó máa rí àwọn nǹkan tí ń sojú lọ́yìn lèyìn ó máa rí téyìn ó fẹ́ lè conclude pọ́lọ́hún ṣàánú àwọn eléyìí ṣùgbọ́n wo bọ́lọ́hún ṣe ṣe mèremère fún wọn tó yẹn wọn ò torí ẹ̀ mọ́ lọ́hún وبلوناهم بالحسنات والسيئات àwọn hasanati la rí lọ kankun tán bá ti ronú pé àwọn fẹ́ ṣe nǹkan rìṣáàṣì ó bẹ̀rẹ̀ wọ́n sì máa ronú lérí ẹ̀ wọ́n sì máa gbóríṣiríṣi nǹkan kalẹ̀ wọ́n máa gbé nǹkan kalẹ̀ láwọn àsìkò kan jàmáà bí nǹkan bí ọgbọ̀n ọdún sẹ́yìn ta lè lè ronú wípé o lè jókòó nínú ilé rẹ kó o sì máa bẹ́ẹ̀ ni tí ń bẹ ń London sọ̀rọ̀ ẹ̀já ìbíra wa léèrè ta ló lè ronú bẹ́ẹ̀ kódà bí ogun ọdún sẹ́yìn kò tó lè ronú bẹ́ẹ̀ kódà yín tẹ́ bá ní fóònù land phone ó lè ṣe nìkan ní òní ní gbogbo àdúgbò ẹ sọ pé dákun tá ti pè padà o ó ní wa àsáré ó ti pè padà ó ti pè padà àwọn ẹ tò kalẹ̀ ti gbọ́ tán ẹnìkan tó jàjà ní fóònù ládùúgbò bẹ́ẹ̀ bá fẹ́ pe òkè òkun ẹ kọ́kọ́ pe nitel nitel ni ó bá yín tú ọ̀nà kẹ́ ẹ tó lè pe gbogbo wàhálà yẹn ṣùgbọ́n nísìnyí o nídìí nitel kankan ó pe London nísìnyí ó pe US nísìnyí ó pe Australia nísìnyí láà ẹnu tóntóntón nìkan náà ni pẹ́yìn ó gbé ọwọ́ lẹ́nu ta ló lè ronú ẹ̀yìn nìkan bí ọgbọ̀n ọdún sẹ́yìn nínú oko gan ẹni tí ń ti wíbàrò gan i'm coming yọ̀ọ̀yọ̀ ní dápò dínísì hello bíbá rò ní ntì níbi táyé délé nìkan náà sàmà kí lórúkọ yín nọ́mbà yín kọ. ó ní ọ tẹ̀lé fóònù nọ́mbà lẹ́yìn ó kọ rẹ fóònù nọ́mbà rẹ olóko gbogbo àwọn nǹkan wọ̀nyí tí wọ́n wá ṣe wọ̀nyí jàmọ́ dáadáa ni ṣùgbọ́n lọ́n ń ṣe ládánwò fún wọn wọn ò sì torí ẹ̀ wọn ò torí ẹ̀ mọ́ lọ́hún wọn ò torí ẹ̀ wọn ò ṣe tọ́ lọ́hún bọ́lá wọn sì fàdánwò dáadáa kàn wọ́n nìyẹn wá sẹ́yìí áá. àwọnàhùn bíl hasanati wá sẹ́yìí áá. ọlọ́run ọba tún dá wọn wò pẹ̀lú ọkàn òkú náà ẹ kà gbọ́ pé lẹ́ẹ̀rí pẹ̀lú gbogbo tẹkinọ́lọ́jì wọn tí wọ́n ní gbogbo àwọn nǹkan bú ńláńlá tá à ń gbọ́ nínú ìròyìn rẹ ọ̀dọ̀ wọn náà ní ti ń ṣẹlẹ̀ àwọn àìsàn burú oríṣiríṣi kílẹ̀ ó rí kí ó ṣẹ́yọ nínú ilẹ̀ kóríṣiríṣi àwọn nǹkan ṣẹlẹ̀ ọlọ́run ọba là ń ṣe àwọn nǹkan yẹn fún wọn láti lè tún fi dán wọn wò ní àdánwò ní látọ̀dọ̀ ọlọ́run. la'allahum yarji'un. bóyá wọn á jẹ́ sẹ́rí padà kúrò níbi ìyapa àṣẹ ọlọ́run bóyá wọn á padà sídìí ọlọ́run wọn á mọ ọlọ́run lọ́kàn ṣoṣo ká máa sin lọ́hùn. lóbi jẹ́ pé ọmọ tẹ fẹ́ ni ó lọ ìlú èbó bẹ́sìn ò bá ti yẹ ẹ mọ́jì ó lọ. ntí ń bẹ̀ ń bẹ̀ freedom unlimited liberty ṣe ń tó wù ọ́ jẹ́ ń tó wù ọ́ mu ń tó wù ọ́ wèrè ó pọ̀ ń tà ìdí nìyẹn tẹ́ fi ráwọn èèyàn kan tó ṣe wípé òhò náà làwọn fẹ́ máa rìn club kan bẹ wọ́n ń pè ní nude club club yẹn lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́málẹ́. Le gbogbo ẹni tó bá fẹ́ lọ ṣe fàájì ń bẹ̀ òhò ni yóò wọnú hòtẹ́ẹ̀lì yẹn òhò ni torí pé gbogbo àwọn tán bá ń wà ní òhò ni wọ́n jọjọ́ máa ṣe fàájì ń bẹ̀ wọ́n jọ máa sọ̀rọ̀ àtọkùnrin àtobìnrin wọ́n wá ní kí ló ṣe yín tẹ́ ẹ fi ń ṣe báyìí tẹ́ ẹ wọṣọ wọ́n lẹ́yìn ló yẹ kí wọ́n bi léèrè níjọ́ tí bàyá rẹ̀ bí ọṣọ wọṣọ. wọ́n bá wín ní kéésì òótọ́ náà ni ta ni ń dájọ́ ìsìn bẹ́ẹ̀ nítorí rẹ̀ ò pé náà ìyẹn ṣẹlẹ̀ ní US eléyìí ò tí ì pẹ́ púpọ̀ obìnrin kan wọṣọ aṣọ yẹn ìwọ̀kuwọ̀ ló wọ̀ ọlọ́pàá yẹn ṣé àmì pé kìí ṣe gbogbo ọmọ ọlọ́pàá kìí ṣe gbogbo ọlọ́pàá US náà jọmọ US gangan ìyẹn wá jẹ́ bí àwọn ọmọ bíi Lárúbáwá tí bí ẹ̀sìn sì wà lára ẹ̀ ó wá bínú sóbìnrin yẹn pé ẹni tó ṣe yẹn ó dà ìjọ kejì àwọn obìnrin yẹn lọ stage protest wọn ṣe báwọn sì wọ pátá ló fi sọ pé òda ní gbogbo street yẹn pátá oho àwọn obìnrin yẹn wá jáde ẹni tí ọlọ́pàá tó ṣe nǹkan yẹn wọ́n padà gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ gọ́fìmẹ̀ntì dá dúró wípé ó ń tàpá sí ẹ̀tọ́ ọmọnìyàn wọ́n mọ̀ bẹ àwọn obìnrin mọ̀ ní kátó kò títì ní òhò náà sí títì títì báyìí pé freedom àwọn ní right sáwọn tá a fẹ́ jọ náà nìyẹn gbogbo àwọn nǹkan yẹn ọlọ́run ọba ó fi ṣàdánwò fún wọn wọn ò torí ẹ̀ mọ́ ọlọ́run gbogbo pàlàpàlà yẹn kú bẹ́ẹ̀ ọmọ tí ò wá lẹ́sìn tí ń rí òhò lẹ́nì tó rí lọ́la tó rí lọ́túnla kò ní nítumọ̀ kankan sí mọ́ ìmọ̀lẹ̀ ẹ̀sítẹ́sìn máa fi síyàn lójú yóò wá máa kúrò ń bẹ̀ ìmọ̀lẹ̀ tọ́lọ́run yóò kúrò lára ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká máa kíyèsí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú àwọn èèyàn wọ̀nyí bùkátà ní gbé èèyàn lọ ọbẹ̀ bùkátà wo ló sì lè gbé ọ lọ bùkátà mo fẹ́ lọ kẹ́kọ̀ọ́ kí n sì kẹ́kọ̀ọ́ mo fẹ́ kúrò bẹ̀ bùkátà kò lálàáfíà ó fẹ́ lọ gba ìwòsàn bùkátà ó bá bísínẹ́sì lọ bóyá ó gba kọ́ńtrátì kan bẹ̀ ó fẹ́ lọ sí nǹkan kó sì padà ṣùgbọ́n kéèyàn wá sọ bẹ̀ fisa lottery wá lọ jókòó bẹ́ẹ̀ gbóbi tó fẹ́ máa gbé nìyẹn kò wọ́tẹ̀ bó ti wulẹ̀ kọ́ mọ́ ẹnu pọ́wọ́ wa bàjẹ́ òun ló sọ wá dẹrú ayé bẹ́ẹ̀ yẹn bá kan ẹ̀sìn tọmọ nàìjíríà mi ń ṣe èèyàn sọ pé máa bọ̀ ń lé gan àwọn bá wà ń lé gan ó sì fẹ́ tún sẹ́ ju eléyìí lọ tẹ́lẹ̀mí bá ti wá fẹ́ wálé yóò wá lọ lo oògùn máa wú máa wú yóò wá tóbi tó bá dé ah! ọmọ yẹn ti jọbẹ o. <laughs> ibi tásìrí ó ti tú ni sábà lọ́wọ́ àwọn iṣẹ́ á le báyìí ẹ̀ ń fọ́kúta lọ́hùn ni àwọn iṣẹ́ tí ń ṣe lọ́hùn kò ṣe é máa sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ kí tọ́lọ́hùn ó pàtàkì lẹ́mìí wa kò sí tí ò lè bọ́ mọ̀yàn lọ́wọ́ tọ́lọ́hùn ni kó mọ̀ bọ̀ ọlọ́run ọba la dán wọn wò bilhasanati wasayiat. wàlàlàhùn náà hùm bilhasanati wasayiat la'allahum yarji'un. ọlọ́run ọba ní bóyá wọn ò ṣẹ́rí padà àdáwò tá a fi kàn wọ́n yẹn bóyá wọ́n lè tibẹ̀ ṣẹ́rí padà kán máa ṣe tọ́lọ́hún ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ò ṣe tọ́lọ́hún. fa khalafa min ba'dihim khalfun warisul kitab ya'khuduna 'arada 'hadha al-adna. ويقولون سيغفر لنا وإن يأتيهم عرض مثله يأخذوه ألم يؤخذ عليهم ميثاق الكتاب ألا يقولوا على الله إلا الحق ودرسوا ما فيه والدار الآخرة خير للذين يتقون afala ta'qilun. Ọlọ́wọ́n bá ó tún tẹ̀ síwájú nípa ọ̀rọ̀ àwọn Yahudi àwọn tí wọ́n wá nínú àwọn Yahudi táwọn ẹni rẹ̀ ń bẹ nínú wọn táwọn ẹni bú pọ̀ nínú wọn ìgbà tí wọ́n wá fẹ́ mọ bímọ ìgbà táwọn yẹn ń kúrò lérílẹ̀ wọn ò tún rí àwọn àrólé eré fẹ̀yìn fẹ̀yìn lẹ̀ fún ọlọ́run kó sọ wa ń bẹ̀. Mm -hmm. ọlọ́run ọba ní fàkàlẹ́fẹ́ mi ń bá àdè mùkálífọ́n àwọn tó padà rólé di àwọn tó lọ yẹn náà àwọn Yahudi nígbà táwọn yẹn náà dàgbà tán ṣe bálabàla àwọn kú wọn kúrò ń bẹ̀ àwọn ọmọ tó wá fi ilẹ̀ àwọn tó wá burú ju àwọn tó ṣáájú wọn lọ ọlọ́run fàkàlẹ́fẹ́ mi ń bá àdè mùkálífọ́n àwọn àrólé tó tún wá rólé dè wọ́n nígbà táwọn bàbá wọn lọ tán àwọn àrólé wọ̀nyí warithul kitaaba àwọn náà ké àtàwọ́rá wọ́n jogun àtàwọ́rá lọ́dọ̀ àwọn bàbá wọn tó lọ. ya'khuduna arada adal adana. bàbá wa ń ka àtàwọ́rá yìí gbogbo ohun tó bá jọ mọ́rọ̀ ká ṣètò ọlọ́run ká bẹ̀rù ọlọ́run ká láyọ̀ ọkàn ká gbà fọ́ ọlọ́run wọn ò ní kàbẹ̀ yẹn ṣùgbọ́n gbogbo èyí tí wọ́n máa túmọ̀ rẹ̀ sọ̀rọ̀ ayé ayé ayé ayé ayé. ayé prosperity bó o bá ti lówó ọlọ́run ò fẹ́ràn rẹ ni ẹ̀rí ọlọ́run bó ṣe rí náà nìyẹn bó o bá jẹ́ ni ọlọ́run kódà lọ́dọ̀ wọn bó ti ṣe ọlọ́run kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí o bá ti máa lo mọ́tò ọlọ́run ò pé ọlọ́run ò pé ó pé rẹ̀ ni báwo lọ́lọ́run ṣe lè pé ẹ́ tó ní máa lo jet ọlọ́run ti sọ̀rọ̀ wọn nínú alukur'an ọlọ́run ọba ní àwọn tí wọ́n fẹ́ yín lẹ̀ fún àwọn agbẹ̀yìnbẹ̀yìn jẹ́ làwọn tí wọ́n padà fẹ́ yín lẹ̀ fún فخلف من بعدهم خلف ورثوا الكتاب فخلف من بعدهم خلف ورثوا الكتاب ọlọ́run ọba ni wọ́n fẹ̀yìn lẹ̀ fáwọn àwọn àrólé kan tó jẹ́ pé warithul kitab àwọn èyí náà kétira wọ́n ka àtàwọ́ra lọ́dọ̀ àwọn bàbá wọn. yàkùdó náà ọ̀dọ̀ àdàl àdènà. in tó kàn wọ́n nínú àtàwọ́ra òun náà ni pé èyí tí wọ́n máa dì mú ń bẹ̀ àròdà àdàl àdènà. èyí tó ní í ṣe pẹ̀lú yòdòyòdò ayé àlẹ́ àdínà in tí ò ní pẹ́ tán ìyẹn ni wọ́n dì mú gbogbo bí wọ́n ṣe yí ọ̀rọ̀ ọlọ́run lọ síbi tayé ìyẹn ni wọ́n ń ṣe gbogbo ń tọ́ba jọ mọ́rọ̀ ọlọ́run èyí tó pè wá lọ síbi ímánì wọ́n sọ wípé má jẹ̀mú láéláé nìyẹn kò bá sì kó ìmọ̀ má ṣùgbọ́n yòdòyòdò ayé tó bá ti ń ṣe tọ́lọ́ o gbúdọ̀ lówó bó bá ti ń ṣe tọ́lọ́ o gbúdọ̀ lọ́lá bó bá ti ń ṣe tọ́lọ́ o gbúdọ̀ jẹ́ millionaire my God is good ṣètò ọ̀bà wa lówó ṣètò you is bad no. ọlọ́run ọba ọba ṣe nǹkan nítorí nítorí nítìdí nítìdí ó mọ̀ wá ó mọ̀ tó yẹ wá ó sì mọ̀ ní ti ń ṣẹlẹ̀ lásìkò kọ̀ọ̀kan ó sì mọ̀ dí tó fi ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba láwọn wọ̀nyí. gbámú ìgbádùn tayé yìí tí ò ní pẹ́ tán ìyẹn ni wọ́n dì mú wọ́n wá rí pé táwọn bá ti lè dá lágbàá ìjọba yìí àwọn làwọn gbúdọ̀ lówó lọ́wọ́ jù àwọn làwọn gbúdọ̀ rí ṣe jù àwọn làwọn gbúdọ̀ rí jẹ jù gbogbo ọ̀nà tó ń wá gbà wá ó jọ̀nà halali ó jọ̀nà haramu kò kàn wọ́n wò nígbà tá a ti jókòó ti tọ́ ọlọ́run báyìí ọlọ́run ó forí jì wá ọlọ́run tó àṣírí wọn ní quran yakuluna sayughfaru lana. yakuluna sayughfaru lana. wọ́n máa sọ wípé ẹgbẹ́ agbọ́ràn wọn ò forí jà wá sáwá dàbí tí ni ẹ̀yin tó kù lẹ́yìn ò lè ṣe ìṣẹ́ ráwa yìí kò sí táwọn ò lè jẹ kò sí táwọn ò lè ṣe kò sówó táwọn ò lè gbà torí pé ìránṣẹ́ ọlọ́run làwà sàyógún farulana wọn padà forí jà wọn ni. sàyógún farulana. ọlọ́run ọba ni tí wọ́n ń sọ nìyẹn wọn ò lọ́lọ́run padà forí jà wọn gbogbo táwọn bá rí káwọn ó ṣe lójú ọ̀nà tọ́lọ́run. wàyí yàtì márùndún mísìlò ya àkódò. ọlọ́run ọba ni mùnàfíkì ni wọn tó bá ṣe wípé tán bá tọrọ àforíjì tí wọ́n bá jáwọ́ ń bẹ̀ ìbámu fún haramu yìí tí wọ́n sọ ọlọ́ni wà ń yá tí arọ́dún mìsìlò tírù nǹkan yẹn náà bá tún wá bá wọn lẹ́ẹ̀kejì yà kò tó wọ́n tuntun gbà ẹ̀sìn lọ́lọ́wọ́ foríjì bóyá nígbà tẹ ẹ ti ẹ̀sìn àkọ́kọ́ yẹn tẹ bá tọrọ àforíjì tẹ ẹ débẹ̀ mọ́ agbọ́ ọlọ́wọ́n bá ní wà ń yá tí arọ́dún mìsìlò yà kò tó tí wọ́n bá tún mú nǹkan yẹn wá bá wọn irú nǹkan yẹn náà tí wọ́n ti láwọn pọ́lọ́ wọn foríjà wọn lérí ẹ̀ tán bá tún gbé wá bá wọn. yàgòdò ọlọ́wọ́n bá ní wọ́n tún tẹ́wọ̀ gbálẹ̀ kan náà. alam yukhad alayhim mithaqul kitab. ọlọ́wọ́n bá ní ṣé wọ́n ti gbàgbé ní gbogbo ẹni tá a bá fún ní tírà gbogbo ẹni tá a fún nímọ̀ tíra tó máa ń tíwèé ọlọ́run ọba ń sọ sí wọ́n ti gbàgbé àdéhùn tọ́lọ́run bá wọn ṣe ni. aláyàkúlù aláàlọ́hì ìlàlá. àkọ́kọ́ àdéhùn tọ́lọ́run ọba ṣe fún gbogbo ẹni tó mọ tíra tó mọ kùránì ká tó mọ àtàwọ́rá ká tó mọ ìnjílà ká àkọ́kọ́ àdéhùn náà ni wípé ẹ gbọ́dọ̀ sọ nǹkan kan nípa Ọlọ́run ẹ gbọ́dọ̀ sọ nǹkan kan nípa Ọlọ́run àyàfò dodo ọ̀dọ́rọ̀sọ máa fi. gbogbo tẹ́sí gbọ́dọ̀ máa fọgbọ́ àsìkò yín ṣe náà ní tíra ọwọ́ yín ẹ máa ké ní gbogbo ìgbà. ẹ máa gbé yẹ̀wò ẹ máa ká lákàtúnkà. wà á dárò la akhiratu khairul lilladhina yattaqun. ọlọ́wọ́ bá ní ẹjẹ́ kí wọ́n mọ̀ wà á dárò la akhiratu alikiyama ilé ìkẹyìn khairul lilladhina yattaqun. ìyẹn ló lóore jù fún gbogbo ẹni tó bá bẹ̀rù ọlọ́run kì í ṣe táyé. àfàlà ta'qilun. ọlọ́run sórí yín ò wá pé ni afala taakilu. afala taakilu. èsè tẹ́ ẹ ṣe làákàyè áyà yìí xitọ́ọ̀bù yẹn lórí àwọn yahudi ṣùgbọ́n ẹja fi yahudi lẹ̀ ẹja padà wálé sọ́dọ̀ tiwa áyà yìí náà ó ń bá wa náà wí. فخلف من بعدهم خلف فخلف من بعدهم خلف ورثوا الكتاب àwọn àfáà dáadáa wọ́n ti lọ kọ́lọ̀ ọba kóṣàwá náà ní dáadáa àwọn ẹni rẹ̀ àwọn olùbẹ̀rù ọlọ́run bí wọ́n ṣe mọ̀ọ́mọ̀ wọ́n lò bẹ́ẹ̀ bí ó ṣe yé wọn mọ́ wọ́n lò bẹ́ẹ̀ ọlọ́run ọba ń sọ ááyà yìí náà ó dé orí tàwa náà torí pé tá a bá sọ pé yahudi yahudi yahudi ìyẹn náà ó yẹ káwa náà ká pè sákèsí ara tiwa náà lẹ́fìmọ̀ ráwọn ẹni re tí wọ́n kọjá gbogbo àwọn tí wọ́n láwọn ẹ̀ àwọn kí ó lọ́dọ̀ àfa àlágbájá ṣé bí àfa àlágbájá ṣe rí làyẹn ọmọ kéwì ṣe rí àfa yín sófọtí lóṣẹ́ àfa yín sógbẹ́bọrí tó fi jáde láyé tẹ̀yìn wá fi wá di ọmọ kéwù tẹ̀ wá ń gbẹ́bọ bẹ́ẹ̀ bá wá ra àwọn àáfàá mi tábà láwọn ń ṣe mítì àwọn ń kóra wọn jọ bí oògùn owó ní tí wọ́n máa sọ nìyẹn bí àfọ̀ṣẹ tí wọ́n fi máa gbowó lọ́wọ́ àwọn èèyàn ní tí wọ́n jọ máa fúnra wọn nìyẹn àwọn ẹni re àwọn ò ṣe bẹ́ẹ̀ fọkàlàfà mi ń bá dìhìn mùkàlẹ̀ fún àwọn àrólé bú ni wọ́n wá ń kẹ́yìn àwọn ẹni re kọ́lọ́wọ́n bá kó sọ wá ń bẹ̀ àbàwọn tọ́lọ́wọ́n bá sàánú àfa akọ́mọ́gbẹ́wò ọkọ lè ọkọ lè tó bá ti di pé odò bá ti wá ń jìnnà sórísun yóò ti wá rú ẹni tá a fọ ò ṣe rí òun ó sì máa fọ gbáyà pé ọmọ kéwu lágbájá lòun ayé tó wá ń ṣe yìí àgbọ́nù tẹ̀pá àfa rẹ̀ ṣe bẹ́ẹ̀ àgbọ́nù tẹ̀pá àwọn tó kọ yín wọ́n ṣe bẹ́ẹ̀ gbogbo aná làwọn tọ́ka sáwọn àfa dáadáa tí wọ́n bá ṣe báwa ṣe ń ṣe yìí ó kọ wọn ò ní tó ó kọ téèyàn ó fi máa ṣe fáàrí lẹ́nu bí adam ọlọ́run ọba kó bá a foríjì wọn wọ́n bá lu jìbìtì ní orúkọ yìí ti parẹ́ sheikh kamaludin al-adabi báwọn náà bá lu jìbìtì tán bá jẹ́ four one nine orúkọ yìí ó ti bàjẹ́ sheikh abdulbaki muhammad nílùú wo táwọn náà bá jẹ́ oníjẹkújẹ ni orúkọ yìí ó ti bàjẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn àfáà míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ìpè tá a bá dárúkọ wọn iyì ń bẹ láàrọ̀ orúkọ yẹn dòní sheikh mahmud gumi ní kaduna báwọn yẹn bá jó ní jẹkújẹ ní orúkọ yóò ti bàjẹ́ ṣùgbọ́n àwọn àtà ń bọ̀ lẹ́yìn ọ̀gọ̀ọ̀rọ̀ wa ibi tá à ń fọkàn afẹ́ dàbí àwọn ẹni tó ṣáájú ṣùgbọ́n àfẹ́ ṣe báwọn ṣe ṣe tàrídù nàjà tàwàlàm tàṣìlókùmọ̀ sàlìkà ha iná sẹ́fìnà tàlà tẹ̀jìrì àlàlì abásí inna safinata la tajiri ala al-yabasi. tarju an-najata wa lam tasluk masalikaha inna safinata la tajiri ala yabasi إلا سفينة لا تجري على اليبس. àwọn àáfàá tòní àfẹ́ lọ ṣe wá sí ní gbèríko. tọ́rọ̀jù lọ́jọ́ tó. wọ́n bá ní àáfàá ẹ̀yin òsì wàá lọ dúró sóko báyìí kẹ́ ẹ máa kírun fún wa ẹ máa ṣe wá sí bẹ̀rẹ̀ Àbújá ni. tọ́rọ̀jù lọ́jọ́. àbákùnrin tàrẹjọ nàjà ta ọlọ́fíìsì lẹ́kọ̀ọ́. tàrẹjọ nàjà ta ọ́fíìsì ń bẹ Port Harcourt. tàrẹjọ nàjà ta ọ́fíìsì ń bẹ Kano. tàrẹjọ nàjà ta ọ́fíìsì wa ẹ̀ wá mọ ibi tí wọ́n ń gbé. tàrẹjọ nàjà ta wà lẹ́nu tẹ́sílẹ̀ kó mà sáàyè kàá. iná sẹ̀fẹ̀ mẹ́tàlá tẹ̀jẹ̀rẹ̀ àwọn olùyàbọ̀ ilé ṣẹ́fì mọ́tò bá tẹ̀sí ìlú ọ̀rọ̀ ní ọ̀bọ̀ sí i. láti fáwọn tí wọ́n kọ́ ń kí ó bá rí bẹ́ẹ̀ ni bóòlù wọ́n ti fẹ́ rí kéwké. owó kódà àfáà ń bẹ ọ ní afẹ́ ẹ̀ ṣiṣẹ́ wá sí fún amọ́sáṣú ni ah no no ah, sí fún yẹn ah, ẹ̀ sí fún kíni àwọn àfọ àwọn èyí wá sí tàwọn kílẹ̀ wá ń ṣe wọ́n lọ́nà ká àfáà kan àfáà yẹn nìkan náà àfáà aládùúgbò wa ń bì ẹ̀ wá mọ́ ọ ṣáájú kírun fún wa àwa tó kù à nímọ̀ tó yìn bíi káfíńtà bíríkìlẹ̀ kankan lásán jọ ń bì ẹ̀yin náà la rí pé ẹ já àfa wọn bá lọ bá àfa ogun wọn bá kóra wọn lọ bá àfa fẹ́ẹ́ dákun ẹ wá mọ̀ ṣe mọ́mú mọ́sáàsì àbára kì í ṣe ń ta abáwá kúrẹ́ nìyẹn. illallah. ẹ padà máa gbọ́ ní ti ní ta torí ẹ̀ wà kúrẹ́. <laughs> tẹ́rẹ̀jù mẹ́jọ tẹ́rẹ̀ ìdásọ́lọ́kùn àṣàríkà náà gbogbo ayé padà wá rí iná sọ̀rọ̀ ìlàkàlá tẹ́jú àgbárí àbàṣẹ́ iná sọ̀rọ̀ ìlàkàlá tẹ́jú àgbárí àbàṣẹ́. alábàámi bá dè hin kálẹ̀ fún àwọn rátìrátì lọ́wọ́ akẹ́yìn wọn ò wá ṣe bí àwọn tó ṣáájú mọ́ àwọn èèyàn wá fẹ́ fọkàn táwọn àfàmà bíi tàwọn tó ṣáájú àwọn èèyàn fẹ́ lánìyàn àti fàṣírí wọn pamọ́ sọ́dọ̀ àfà bíi tàwọn tó ṣáájú mọ́ àfà tó fọkàn balẹ̀ sí títún báyàwó ẹ̀ sùn. la ilaha illallah. iná àwọn tó ṣáájú ẹ̀ ṣe bẹ́ẹ̀. iná sẹ́fì nàkàlà tẹ̀lé àlàyé abasi. iná sẹ́fì nàkàlà tẹ̀lé àlàyé abasi. àwọn agbẹ̀yìn bẹ̀yìn jẹ́ àwọn ló káyé nísìn kọ́lọ̀ mọ́ sàwà bẹ́ẹ̀ àyàfà àwọn tọ́lọ́wọ́n bá mọ̀ọ́mọ̀ sàánú kọ́lọ̀ ń kó kàwá kúnra àwọn tọ́lọ́wọ́n ó sàn. wàrísò lìkìtàbà àwọn náà kéwu wọn ké tíá. wàrísò lìkìtàbà. wọ́n kéwu wọ́n mọ̀ náwó wọ́n mọ̀ sọ́rífù wọ́n mọ̀ tẹ̀fsírì wọ́n mọ̀ bàlágà. wàrísò lìkìtàbà tán bá gbá kùránì mú wọn àwọn gan á ṣe tẹ̀fsírì wọn á ṣe wáàsí kọ́dà àwọn gan náà ń lóde wáàsí jù wá bí fèrè kíntàn. owó tó jáde nínú ilé ó ti níye owó tó gbúdọ̀ dún aláàtì tó gbúdọ̀ dún ká tó lọ sí wá sí ìgbà àwọn náà jogun tíra wọ́n kéwú wọ́n mọ kùránì fa. àkùdúnà ọgá àdàládẹ́nà. ṣùgbọ́n gbogbo kùránì tí wọ́n ń fa gbogbo àṣì tí wọ́n ń ṣe ẹ̀bẹ̀ bá sí gbáàyà wọn kì í ṣe torí tọ́lọ́ torí bí wọ́n ṣe fẹ́ láyé ni borí bí wọ́n ṣe fẹ́ lókìkí ni torí bí wọ́n ṣe fẹ́ súnmọ́ gọ́fúnà ni borí bí wọ́n ṣe fẹ́ súnmọ́ pírẹ́sídẹ́ǹtì ni yàkùdúnà àrọ́dà àdàlẹ̀ àdìnà. yàkùdúnà àrọ́dà àdàlẹ̀ àdìnà. gbogbo àníyàn tí wọ́n fi ké gbogbo àníyàn tí wọ́n fi ń ṣe wá sí ayé ni wọ́n fi ń wá. yàkùnlò nasa yòókù farúlànà. wọ́n wà máa sọ fún agbẹ́ ẹ̀ mọ́pá àfààní wa ni gbogbo nta bá tẹ̀ ọlọ́run ọba ti forí jà wá. wàyí àti ìmọ̀ràn tí gbogbo àwọn ìwà ẹ̀ṣẹ̀ yẹn bí wọ́n bá ṣẹ̀ kan lẹ́kọ̀ọ́ bá tún dàbújá tá bá tún gbé síwájú wọn wọn ò tún ṣe bọ́n bá tún kúrò ńbẹ̀ tá bá tún dé Port Harcourt náà ni wọ́n ò tún ṣe. Àlámì ọkọ̀dà aléhìn mẹ́sàkùn kìtà. Èyí ni ibi tẹ́rù ti gbúdọ̀ bàyàn láàfin máa ń sọ kọ́ ọmọ kéwú kí Kùránì máa yí ọ ó sì fẹ́ pé ọ jù kó o mọ̀ kó o má lò lọ torí gbogbo ẹni tó bá ti mọ̀ yẹn àdéhùn ni ọlọ́run ti bọ́ gbàdéhùn ọlọ́run ọba ní alámiyú kádùn àlẹ́yìn mìíta kòlìkìtà. alámiyú kádùn àlẹ́yìn mìíta kòlìkìtà. ọlọ́run ọba ní ẹ bí gbogbo àwọn tá a fún nímọ̀ tíra ìjẹ́ àtàwọ́rá ni ìjẹ́ ìnjílà ni ìjẹ́ àlùkọ́ánì ni gbogbo ẹ̀yin tá a ní kẹ́ẹ̀kẹ́ kó yẹ yín gbogbo ẹni tó ke kọ́ ló mọ̀ gbogbo ẹ̀yin tá a wá ní kó yé yín nígbà tẹ́ ẹ ké títúmọ̀ rẹ̀ yé yín tí ń tọ́lọ́wọ́n bá ń sọ ń bẹ̀ yé yín ọlọ́run ní tiẹ̀ ti gbàgbé àdéhùn tọ́lọ́wọ́n bá gbogbo ẹni tó bá yé gbogbo ẹni tá a bá fún ní tíra gbogbo ẹni tá a bá ní kí tíra ó yé tí ẹ ti gbàgbé àdéhùn tọ́lọ́wọ́n bá ba tó ṣe pẹ̀lú yín èyí ni màá mú ẹrù báyàn tẹ́ni tọ́rọ̀ ọlọ́run bá yé tí ò gbúdọ̀ fi bẹ̀rù ẹni kankan òdodo ọ̀rọ̀ tọ́lọ́run yẹn ni ó sọ kò gbúdọ̀ torí pówó tóun fẹ́ gbà kò gbúdọ̀ torí pé bàbá alágbájá ò bínú kò gbúdọ̀ jọ pé ya alágbájá kò ní fi mẹ́mẹ́ àtàkàrà ránṣẹ́ kò ní àtàkàrà ránṣẹ́ nígbà sínú àkọ́fọwọ́ mákàrẹ̀ torí pé àdéhùn bá bá ní gbé yìí bó bá kì í sẹ́ni tí ó gbà ta ni ó wí gbogbo tọ́rọ ọba yé ó náà ni wípé allah yakulu alallah illa alhaq allah yakulu alallah illa ẹ gbúdọ̀ sọ nǹkan kan nípa ọlọ́run àyàfòdodo ntọ́lọ́wọ́n bá bá sọ bó ṣe wíwú náà ní kẹ́ ẹ ṣe máa sọ ẹ má yí padà ẹ má fi nǹkan míì kún ẹ má torí ntẹ́ fẹ́ rí kẹ́ fún nítumọ̀ míì ẹ má ṣe bẹ́ẹ̀. wàdàrọ̀sọ́ máa fi. wàdàrọ̀sọ́ máa fi tá a máa fa mọ̀ nìyẹn ntí àti ń bẹ lọ́wọ́ yín ẹ máa ké bá lọ bí wọ́n bọ̀ kán ba olórí ẹ̀ bí wọ́n bá rí ọ̀nbì kan kùránì náà ló gbé lọ́wọ́ ìmọ̀ yẹn náà láyé mọ̀ ọ́ mọ̀ ìmọ̀ ẹ̀sìn náà láyé mọ̀ ọ́ mọ̀ ní tó jókòó tó ń kà náà nìyẹn ó di méjì àkọ́kọ́ nú ẹ̀ òdodo nú ọ̀rọ̀ lọ. Allah yaqulu ala Allahi illa al-haq. wàdàrọ̀sọ máa fi. wàdàrọ̀sọ máa fi. ẹ wá tún máa stọ́dì tí ń bẹ́ nú ẹ̀ èyí ò lè stọ́dì nǹkan àfi kéèyàn ó kà bẹ́ẹ̀ bá wá ń kà ẹ wà máa ronú sí i èyí tọ́lọ́ ń sọ yìí báyìí sáyé ń ṣe báyìí èyí tọ́lọ́ ní àmọ́ ṣe yìí báyìí ṣé èsì òun lèmi náà ń ṣe àtẹ̀bí mi báyìí iṣẹ́ àfáà nìyẹn ọlọ́run ọba fi sọ láàyè mínú alukur'an ọlọ́run ọba ní ma kana li basharin. ma kana li basharin an yu'tiya Allahu al-kitaba wal-hukma wal-hukma wan-nubuwwa. ọlọ́run ọba ní ma kana li kò tọ́ sẹ́ni kankan an yu'tiya Allahu kitaba wal-hukma kò tọ́ sẹ́ni kan tọ́lọ́ sàánú ẹ̀ ọlọ́run fún ní máa mọ̀ lò ọlọ́run fún ńlá akáyè ọlọ́run tó wá ṣe bámbámbárì fún ó tó wá ṣe lánàbí ọlọ́run ẹ wá dúró nǹkan tọ́lọ̀ ń ṣe fún ọlọ́run ní síbẹ̀síbẹ̀ kò tọ́ sí i. thumma yaqulu linnasi kunu ibadan li min dunillahi walakin. ọlọ́run ọba ni kò tọ́ sí i kó wá sọ àwọn èèyàn dẹrú ẹ̀ nítorí pé mo ti nímọ̀ nítorí pé mo ti jáfa nítorí pé ọlọ́run ọba ó ń fi gbígbàdúà ó fi ń pọ́n mi lé kí n wá ṣàfitì gbogbo àṣeyọrí sọ́dọ̀ ara mi ìyẹn làwọn tí wọ́n yìí ṣe mùsùlùmí wọ́n ti sọ àwọn olórí ìjọ wọn dọlọ́hun làwọn olórí ìjọ fi máa sọ pé kán máa jẹ ewé kókó wọ́n sì bẹ̀rẹ̀ sí ni máa jẹ kò wá sẹ́ni tí ó béèrè pé ẹjọ́ olórí ìjọ sà ṣé nínú ìwé ẹ̀sìn wa sọ́wà ń bẹ̀ níbi tí Jésù ti sọ pé ẹ máa jẹ kókó kò sẹ́ni tí ó béèrè yẹn ìsẹ̀yìnbádùn nìyẹn ìmúnilẹ́rú nìyẹn àwọn èèyàn ti sọ ẹ̀sìn di nǹkan fi ń sọ àwọn èèyàn dẹrú àbí kan sọ pé káwọn obìnrin kan wá sídìí ilẹ̀ ní òwò létí òkun kálàgbà àjọ máa fọ́ lé wọn lè dìyà ìpè olúwa ń bẹ sọ̀rọ̀ ọyẹ ah. kárẹ́ ni tí ó béèrè pé ẹ dákun ṣé yìí yìí tó ń bẹ nínú ìwé ọwọ́ wa ìmúnilẹ́rú nìyẹn ọlọ́run ọba ní ẹnikẹ́ni tá a bá fún nímọ̀ àbọ̀lọ́run ọba fún lógo kan kò gbúdọ̀ wá sápamọ́ sábẹ́ èèyàn kó wá máa sọ fáwọn èèyàn pé ẹ máa ṣerú mi káwọn èèyàn má lè challenge ẹ pé èyí tẹ ẹ sọ yìí sọlọ ń lówì àsọwọ́ wa ló ti ń béèrè ẹlòmíràn ni pé ọwọ́ ah, ah, ah, ẹgbẹ́ rẹ láti béèrè ẹ rí ẹni kò gbúdọ̀ béèrè ẹ rí lọ́wọ́ wa bóò ni jẹ́ jẹ́jẹ́ àwọn tàbí gan máa béèrè lọ́wọ́ ànẹ́bí pé èyí o sọlọ ń ló sọ ni àbí wà ànẹ́bí ló bẹ́ẹ̀ ọlọ́run ọba lẹ́nìkan ò gbúdọ̀ sọ àwọn èèyàn dẹrú. walakin kunu rabbanina bima kuntum tuallimuna alkitab. ọlọ́run ọba ní walakin kunu ní nítorí kẹ́yìn àfọwọ́mọ ṣe ẹ rí èèyàn ẹ rí ayé ẹ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ àfọ́ ọlọ́run kunu ẹ jẹ́ ni mímọ́ ẹ jẹ́ ni ẹjẹ́ ni táwọn èèyàn ó lè fọkàn balẹ̀ sí bima kuntum tuallimuna al-kitab látara tẹ́ ń kọ́ wọn nínú ìwé ọlọ́run látara tẹ́ ń kà fún wọn nínú ìwé ọlọ́run kí wọ́n rí pé tẹ́ ń kà yẹn náà wọ́n ń rí lára yín tẹ́ ń ké fún wọn ìwà yín náà nìyẹn. bima kuntum tadrusun. àti tẹ́yìn náà ń kà fúnra yín wọ́n rí rí rẹ̀ lára yín bọ́lá ń ṣe ròyìn àfa nìyẹn ẹni tí o bá ti níròyìn èèyàn la ẹ pè ń babaláwo ẹ pè lálùfá ẹni tó sọ wípé òun fi ọgbọ̀n ọdún òun fi wá oògùn òun fọdún márùn kéwò ó ti sọ kọtẹ́ pé kò dàrú àbọ̀dàrú àtàtì yẹ ó fi wóògùn ó fọdún márùn ó fi kéwò kò nítumọ̀ kankan nù ẹgbẹ̀jì olóògùn ni ẹ má yín láàfáà mọ́ ìròyìn ìjà àfà bá sọ níbí ọlọ́ni alámi ìwòkàtọ̀ aléhìmí ìtàkùlùkìtà alámi ìwòkàtọ̀ aléhìmí ìtàkùlùkìtà ọlọ́wọ́n bá ní bí gbogbo ẹ ti wulẹ̀ kórí ẹ̀yàn àfà abẹ́ni tó bá ti nímọ̀ nípa ìwé ọlọ́run kó máa ronú sádéhùn tọ́lọ́run ọba bá gbogbo ẹni tó nímọ̀ nípa ìwé ọlọ́run ọba ṣe. aláyàkúlù aláàlá ìlànà. kó má sọ nǹkan kan nípa ọlọ́run àfòdodo kódà ẹ̀rẹ́ lomi látara àbẹ̀rù ọlọ́run tẹ bá ní intention ni ọ̀hún irọ́ o èmi mo ṣe o ẹ̀sìn ò fara mọ́ o ẹlòmíì ò sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀hún òun lòún ṣe eléyìí o kì í sọ ọlọ́run ló sọ o ẹ rí déédéé lára ẹlòmíì bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹlòmíì ọ̀ àmọ́ sọ pé bẹ́ẹ̀ náà ni ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ẹ má sọ nǹkan kan ní kọlọ Allah yaqulu ala Allahi illa al ẹ má kúrọ́ mọ́ lọ́run tọ́lọ́run ọba sọ yẹn náà ni kẹ́ ẹ sọ fáyé. ọ̀dọ́rọ̀ sùn máa fi. ẹ sì máa stọ́dì tí ń bẹ nínú ìwé ọlọ́run ọba yẹn. lọ́ọ̀bù jẹ́ pé gbogbo ní tẹ̀yàn ń ké nínú ké pátá gbogbo ẹ̀ ń ṣe xidima kùránì ni. òkè náwù òkè sọ́rífò tí sọ́rífò àti náwù rẹ tí ò bá ti jẹ́ ọmọ kùránì tọ́ ọmọ túmọ̀ rẹ̀ náwù yóò wúlò àìmọye christians tí wọ́n mọ̀ náà wò tó bu àyà tẹ́lẹ̀mọ sọ́rífù ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé mi ń bẹ tó ṣe pé àwọn orientalist àwọn tí wọ́n yé ṣe mùsùlùmí ni wọ́n kọ́ ní èdè lárúbáwá kò sí bẹ́ẹ̀ yóò ṣe bá lárúbáwá èèyàn dé masters level phd level ọ̀ọ́ka ìwé orientalist ọ̀ọ́ka tó bá yẹ pé náà sọ́rífù yẹn lè á fi máa fáà àbá sọ gbogbo àwọn orientalist yẹn náà àgbà àfáà wà lábàá máa gbọ̀ wọ́n sọ ògbó náwù tó o bá kọ́ ọba tó o bá kọ, bàlágà tó o bá kọ ádàbù tó o bá mọ́tìkì tó o bá sun ọmọ agbóyè náà ni anabi sallallahu alayhi ọlọ́run ọba àbújá pé wà á dára sùn fi. wà á dára sùn fi. ẹ wá jókòó ti níbi ni ti jáde ni ti jáde ni ti jáde ni ádàbù ti jáde gbogbo èyí tó kù tá ń kọ́ pátá ní usulil fiqi òun ló ti jáde òun náà ni fikiu fúnra ara rẹ̀ gan nínú rẹ̀ náà ló ti jáde gbogbo ẹ̀ jáde nínú Qur'an àṣetà bá wo mọ́ Qur'an dáadáa àìtún wá mọyì àwọn ìmọ̀ míì táwọn ò tí discover títún bẹ́ẹ̀ nu Qur'an. ọlọ́run ọba níbo ló ti wá ráàyè ránù níbo ló ti ráàyè ẹbọ gbígbé ìgbà wo ló ẹ̀mí ló ló ti jókòó ti Qur'an tó ké. Okay láti bẹ̀rẹ̀ dópin tó tún gbé tó tún ké tó tún ké tó tún ké. wàdàrọ̀sù máa fi ìyẹn nìkan gbájúmọ́ wàdàrọ̀sù máa fi ìyẹn nìkan ìjókòó ti kẹ́ gbájúmọ́ ìyẹn ọ̀sọ́pọ̀ rẹ̀ ìgbà téèyàn bá di àfa àtẹ̀yẹn àwọn bàbá wa tó ẹlòmíín bẹ́ẹ̀ náà àwọn bàbá wa oníṣẹ́ ọwọ́ ni oníṣẹ́ ọwọ́ ni ṣùgbọ́n tó bá ti di bi irú àsìkò gbogbo nǹkan bá wọ́n sàlùwàlá wọ́n bọ́ sí wọ́n mọ̀ tí mọ́gírìbì fi tó oníṣẹ́ ọwọ́ ni wọ́n ẹni tí wọ́n ń ṣe nìyẹn àwọn bàbá tiwa ọlọ́run ọba kọ́ bá ṣe dáadáa fún ìta wàá pẹ́ júmọ̀ ká tó lọ bí iṣẹ́ wọ́n bá ti jí láàárọ̀ bá ti kásùn bá àtàn tìláwà ni títí títí ká tó lọ bí iṣẹ́ aago mẹ́wàá fẹ́ lu wọ́n máa tìláwà ìta wàá rí tí wọ́n ṣe nìyẹn oníṣẹ́ ọwọ́ sì ni wọ́n so látara àdéhélé kọ́ yọ ẹnì kọ̀ọ̀kan wálẹ̀ bó ti wulẹ̀ kọ́ máa. Kama kí alukur'an kọjá ìdìbò àpò àmọ́ káwọn afa nìkan náà láà kí sáfà nìkan gbogbo wa kámọ kur'an kámọ tìláwa rẹ̀ bọ́ ọba tún kàtà tún bẹ̀rẹ̀ tọ́ ọba tún kàtà tún bẹ̀rẹ̀ tó bá wá yá kur'an ó wà á di ara rẹ̀ bí omi ara rẹ̀ bẹ́ẹ̀ lómi bá ń ka kur'an báyìí tí bá ti ń ṣí báyìí ó sì ti kò sẹ́ ní ìdíkọ́sẹ́ máa dààmú sùmọ́tẹ́ lómi bá ń ka kur'an subhanallah ẹ̀ wáyé sá wáyé sá ń wá wá wá ń wá ń wá ń wá wá ẹ̀ kur'an náà. Kurani ò ṣeé kù gìrì bọ́ ọ bá ṣe ń kà á ní gbogbo ìgbà náà ni ó mọ yọ lẹ́nu ẹ díẹ̀ díẹ̀ díẹ̀ ni ó mọ yọ ṣùgbọ́n tó bá pàtì ó tún di ó tún di inú àwẹ̀ tí ń bọ̀ kó o ti tó gbé yẹ o tó bá kígìrì o ní rí kígìrì bẹ́ẹ̀ lómi bá sì gbá kùránì mùsùlùmí kódà yóò tún máa wù ọ lójú yóò tún máa kà ọ́ ń kà lọ ó ti wà ó ti lẹ̀ kì í ṣe pé ó há sórí oṣù kó ti lẹ̀ mọ́ orí ẹ̀ bó sì yẹ kó rí nìyẹn wà dára sóò máa fi. wà dára sóò máa fi. ọlọ́wọ́n bá ní ẹ máa ké ní gbogbo ìgbà ẹ máa stọ́dí ẹ ẹ máa ronú sí nǹkan tó ń bẹ nínú ẹ. wà darul akhiratu khairul lilladina yattaqun. ọlọ́wọ́n bá ní ọ̀run òun ló lóore ìtọ́lọ́wọ́n bá pa léṣe fẹ́yìn tẹ́ jẹ́ ní ọlọ́run fẹ́yìn tẹ́ ké fọyín tẹ já fa ntí ọlọ́run sì palẹ̀ ṣe é lẹ̀ fún yín ní ó mọ̀ lóore púpọ̀ ju èyí tẹ̀ ń dara yín láàmú lérí ẹ̀ lọ orí mélòó lọ fẹ́ gé tó fi di multibillionaire gbogbo àwọn tí wọ́n máa géun náà wọ́n máa pọ́n tí wọ́n bá ní wọ́n mọ àwọn arm robbers kan tí wọ́n fọ́ bank tí wọ́n bá kó wọn jáde ẹ̀ wà wò wọ́n pé subhanallah àwọn rádàràdà yìí àtẹ̀yìntẹ̀ ti ń fọ́ láti ẹjọ́ yìí ó ti lẹ́ran láàjù báyìí lọ ó yẹ kéèyàn orí yín kéèyàn mọ̀ ká ah, àwọn eléyìí gbádùn kò ní tó bẹ́ẹ̀ náà ni ẹni tó bá dúró ti tọ́ lọ́hún ìtọ́lọ́wọ́n bá pa léṣe lẹ̀ ọlọ́wọ́n bá ní wá dàrú làákìrọ̀ ìtọ́lọ́wọ́n pa léṣe lẹ̀ lálìkìyàmọ̀ ilé kan yìí tọ́lọ́ntọ́lọ́ bá palẹ̀ ṣe ilẹ̀ fún yín níbẹ̀. kọ́rọ̀ lélẹ́dẹ́ ìnáyà takó. èyí ló mọ̀ lóore fún gbogbo ẹni tí bá ń páyà ọlọ́run. àfàlà àtà àkìlú. Ah, ọlọ́run ló mọ̀ ṣe o ẹ ṣe làákàyè ẹ ronú tẹ bá ronú ni ó yẹ kí làákàyè yín ó sọ fún yín pé n ti ń bẹ lálkìyàmà tọ́lọ́ ń palẹ̀ ṣe ilẹ̀ fún yín ojú táyé lọ ibìkan láti wá kíyèsí jọ̀mọ́ ilé ayé ìnáma dúnìyà dájúdájú ilé ayé taari yẹn bàlá òun àdáwò ló kún bẹ̀ ìnáma dúnìyà kàbẹ́ẹ̀tì nàṣàjáde olè ànkàbùtù ìnáma dúnìyà kàbẹ́ẹ̀tì nàṣàjáde olè ànkàbùtù ilé ayé àfi bíi ilé tí aláǹtakùn. ìlànà ìdúnìyà kàbá ètí mọ́sàájá tí ó láǹkà fún ojú ìlànà ìdúnìyà kàbá ètí mọ́sàájá tí ó láǹkà fún ojú. atẹ́kùn ọ̀fẹ́ yóò fẹ́ kúrò bẹ́ẹ̀. كل ما فيها يموت

fún ọ láàyè láti rí tọ́lọ́run ọba sí òtítù ọmọ ẹ̀. wàlá kọ́dí yẹ kí n fi kàfé ha ayò ha tá a lè bòkó tó wàlá amúrí à ń kárí bẹ́ẹ̀ kò ló lọ fi ayọ̀ mú tó. ó yẹ kó tara abìkan kíyèsí wípé gbogbo ẹni tó kọ́lé láyé téèyàn bá wá ronú péjọ kan ń bọ̀ tó ní sínú lé yẹn mọ́. ǹjọ́ ń bọ̀ ẹnu wípé gbogbo ń ta ní láyé tó ń jẹ́ gbádùn ilé ayé àní padà ní mọ́ ìyẹn náà ti tó káfí mọ̀ pé ilé ayé ó jẹ́ nǹkan kan bẹ́ẹ̀yàn bá wọnú àlìjánná ò ní jáde ń bẹ̀ mọ́ bọ́ bá wọnú àlìjánná ò ní kú mọ́ bọ́ bá wọnú àlìjánná àárẹ̀ ò ní sí ọ mọ́ bọ́ bá wọnú àlìjánná kò ní síbànújẹ́ mọ́ bó bá wọnú àlìjánà kò sẹ́kún mọ́ gbogbo bó láti wá pọ̀ tó láyé ẹkún ṣẹlẹ̀ náà. wàlà àmúrí àǹkà bó láti pọ̀ tó nílé ayé ìbànújẹ́ ń ṣẹlẹ̀ náà bó láti pọ̀ nílé ayé kúkú ó ń ṣẹlẹ̀ náà ẹnu wípé a padà wá fi gbogbo nǹkan yìí lẹ̀ ó tó ká lè mọ níwọ̀n ẹnu pa padà wá fi ilẹ̀ ó tó ká lè mọ níwọ̀n professor wa jáde láyé wọn ò wá lè sin certificate ẹ pẹ̀lú ẹ ọmọ kankan náà ò tún lè jogún ẹ ẹ mọ̀ kí professor ní baba tó bí mi ní gbogbo salary professor èmi ni mo jogún certificate kò sí bẹ́ẹ̀ bá tún sin mọ́ kò wúlò ẹ wá wòye ọdún tọmọ nìyẹn lò kó tó di professor ọlọ́run ọba fi sọ wípé wà dárú láàkírọ̀ tó khairun lilladina yattaqun. wà dárú láàkírọ̀ tó khairun lilladina yattaqun. jẹ́bi tó ní pọ̀ bẹ́ẹ̀ ni pòfẹ́sọ̀ yẹn ni òjò kírun mọ́ láàbù lọ́wọ́ ń wà twenty four seven wọn á iṣẹ́ tó ń bá lọ lọ́wọ́ ẹ̀ kìíní tó ń analyse yẹn kò ní jẹ́ òkírun ọwọ́ á ṣe gbogbo ẹ̀ tán ọwọ́ á ńgbọ̀ wa jáde láyé sàtífíkẹ́ẹ̀tì ọmọ ò wá lè jogún ẹ̀ a jẹ́ wípé bàtà rẹ gan ó wúlò ju sàtífíkẹ́ẹ̀tì yẹn lọ ọmọ sì lè jogún bàtà ìgò ojú rẹ ọmọ lè jogún ẹ̀ fìlà rẹ ọmọ lè jogún ẹ̀ ẹ wá wo bí sàtífíkẹ́ẹ̀tì bó ṣe ní válù tó ọmọ wa lè jogún ẹ̀ والدار الآخرة خير للذين يتقون والدار الآخرة خير للذين يتقون ẹ má sì wá gbọ́ christian tán sọ ni pé kéèyàn má lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n gbogbo ẹ̀kọ́ mo fẹ́ ní phd mo fẹ́ di professor kò gbúdọ̀ gbàtọ́ lọ́nlẹ̀ kò wọ́n ti ń tó lè gbàtọ́ lọ́nlẹ̀ lọ́wọ́ èèyàn ọlọ́run ọba ẹ kíyèsí dáadáa kò gbọdọ̀ gbàtọ́ ọlọ́run lọ́wọ́ yín afala. yàtọ̀ kìlọ̀. ọlọ́run fẹ́ sí làákà yìí ni ẹ̀yin náà lọ jókòó ká ẹ sí ẹ sí fúnra yín bọ́ tọ́ kíta yé kó gba tọ̀ọ̀nù lẹ̀ lọ́wọ́ yín ẹ̀yin náà lọ jókòó kẹ́ ẹ sí bẹ́ẹ̀. ọ̀làdì iná yóò má sìnkú ìnàbẹ́lì kìtà. ọlọ́run níṣẹ́ rí gbogbo àwọn tí wọ́n bá gbá ìwé ọlọ́run ọba tí wọ́n ń lo tí ń bẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run. wàtá mi sọ̀rọ̀. tí wọ́n sì ń bẹ̀rù wọn dúró tí wọ́n ń kírun wọn bó ti tọ́ àti bó ṣe yẹ. iná lámìdí ọ̀rọ̀ àjọyọ̀ ìmùsùlùmí. ọ̀rọ̀ ìdájọ́ àwọn Ọlọ́run àwọn ò ní fi ẹ̀san gbogbo ẹni rè ráre. béèyàn bá jẹ́ ni rè kódà káyé mọ̀ mọ́ bẹ́ẹ̀ Ọlọ́run ọba ò ní ra láre kò sì ní fi ẹ̀san rẹ̀ ráre bó ti àdéhùn tó ọlọ́run ní ọlọ́run kò sì gbọ́ alẹ́ ní re. látara àdé eléyìí òun la fi jẹ́ kó yẹ wa wípé kì í ṣe pàǹkà gbogbo ògbìyànjú wa ẹ náà nǹkan yẹn ò gbúdọ̀ gba ọ̀run lẹ̀ lọ́wọ́ wa ntaàfi rí tọ̀run yẹn irinṣẹ́ ni kí nǹkan yẹn ó jẹ́ láti lè rí tọ̀run ṣe mo fẹ́ kọ́lé kí n lè máa ríbi gbé tí n lè máa ríyan fílàyàn tí n lè máa kóyàwó sí tí ìṣẹ́yọ kan tí ì ṣe méjì tí ì ṣe mẹ́ta tí ì ṣe mẹ́rin ọgbà rúmà ń palọ̀ ọ̀fẹ́yàwó mẹ́rin ọwọ́ àfikọ́tì òfin da ọ̀dà sọ́nà mẹ́rin ọ sọra kò sì ní rí ọmọ rẹ dáadáa ṣùgbọ́n tí a bá ń bẹ lọ pé alóhùn ṣe àrísìkì fún mi kí n lè rí tọ́lọ́hùn ṣe kí n lè rí nǹkan báyìí ṣe àníyàn tí n fi ń tọrọ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ ya wa ń sìn ẹlòmíì ti mọ ẹjọ́ tí ó kúrò nàìjíríà fún múra ó ti mọ̀ báyìí ní téèyàn fowó ṣe nìyẹn àwọn nǹkan mi dáadáa dáadáa ń bẹ nídìí ẹ̀sìn ẹlòmíì ń bẹ tí ń sunkún tí ò tí ì mọ bóun ó ṣe sọdún torí pé jíjẹ mímu dọ́gba sì ti wádìí nípa kọ̀ǹdíṣàn rẹ̀ ó ti ní kí wọ́n lọ bá ṣètò àwọn lẹ̀ tọ́tún bá ti kọ̀ tún lẹ́lọ́gbé fún bá a ṣe lówó nìyẹn ìdí nìyẹn tó fi jẹ́ wípé gbogbo ntá a bá ní nínú tayé yìí alikiyama ni ká fi wá ìyẹn ló fi lè wúlò. wọ́n bí tọ́sí sí náà àtàkọ́láhùn dọ́rọ̀ lọ́wọ́. islam nìkan ló lè sọ yẹn fún wa ṣùgbọ́n pé nínú mọ tayé ni bí ó ṣe máa pọ̀ sí bí ó ṣe máa pọ̀ sí bí ó ṣe máa pọ̀ sí níta yóò sọ fún wa ni. ṣùgbọ́n nínú mọ tọ́lọ́run nínú ti islam islam ó mọ ẹ bó ṣe ń kó jọ máa kó jẹ́ irinṣẹ́ tó fi rí ojú rí ọlọ́run tó fi rálì jẹ́nà ìdí nìyẹn tó wá fẹ́ jẹ́ irinṣẹ́ tá a fi wálì jẹ́nà kò ní í wá lọ́nà haramu táramu bá fẹ́ wọ èèyàn yọ kó ń bẹ̀ rárá mo fẹ́ fi lè wálì àlìjẹ́nà ìdí nìyẹn tó bá ti lánìyàn yẹn kò ní í wọ́wọ́ lọ́nà haramu torí pé ti mọ ibi tóun fi ń kówó yẹn jọ kó lè jẹ́ irinṣẹ́ ní tí gbóhùn wálì jẹ́nà ni kọ́lọ́wọ́n bá kọ́mísà ìjí kò yé wa ìdí nìyẹn tó lọ́wọ́ fi sọ pé àfàlà tààkìrò bẹ́ẹ̀ bá ṣe làákà yìí dáadáa bá a ṣe wí bó ṣe yẹ kó jẹ́ nìyẹn abẹ́lẹ́wọ̀n bá ní tóbi rẹ̀ kọ́lọ́wọ́n bá kó ṣàánú wa gbogbo tọ́lọ́wọ́n bá ṣe fún wa nínú ìdẹ̀kùn ayé ọlọ́run mọ̀ ṣe ní sábà bí ìjìyà fún wa kó ṣe ní sábà bí àánú fún wa kó ṣe ní sábà bí rírí àlìjẹ́nà fún wa kó mọ̀ wá ta wá lọ́sì gbogbo tó kò sí tún súnmọ́ kúfúrú òsì ó súnmọ́ ìṣẹ́ lọ́hùn ẹni tí ò jẹ tí ò mu tí ò rí ná tí ò rí lò tí wọ́n bá na kúfúrú sí tọ́lọ́wọ́n ọba fẹ́ sàánú ẹ̀ yọ nàwọ́ sí. La ilaha illallah. ìdí nìyẹn tí Islam wá fi sọ pé ká máa sàánú ara wa ìka wa ò wá ní dọ́gba kò dọ́gba kò sì ní dọ́gba tálíkì àmọ́ ọlọ́run fi dé ẹ lọ́mọ yẹn bẹ́ẹ̀ irọ́ jẹ́ pé kó tó dọ̀rí síbọ̀ gbóyè ó di mi lọ ní irọ́ ni gbogbo wo lè dá ìdí nìyẹn tí islam wà fi ní káwọn ọmọ ara wa lọ́wọ́ ká máa bò àṣírí ara wa ẹ máa wonú gbà léyà ẹ máa wonú gbà ìgbà ìtúnu tá a bá yọ jáka ẹni tí ò ní gan yóò sì tún fẹ́ lóúnjẹ ńlé jùwọ́ tó olówó lọ́wọ́ lọ ìdí islam fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn. kẹ́nìkan kan máa wà á banújẹ́ nígbà léyà ẹni tí ò pẹran gan yóò sì tún fẹ́ lẹ́ran gan jùwọ́ tó pẹran lọ ìdí islam fẹ́ nìyẹn bí islam ṣe fẹ́ kó máa lọ nìyẹn oníkàlùkù ó mọ̀ ó mọ̀ pé ò ní ṣùgbọ́n jíjẹ múmu ò ní jẹ́ ṣòro fún ọ. àwọn tó ní wọ́n máa ṣàánú àwọn tó ní wọ́n máa ṣètọrẹ fáwọn tó kù díẹ̀ káàtó ìyẹn ni ìṣẹ̀mí ó fi wá dọ́gba láàfin máa jọjọ máa rí tọ́lọ́hún ọba ṣe lórílẹ̀ bọ́lọ̀ ń ṣe ní ká ṣe nìyẹn wa ta'awanu 'alal birri wa ká jọjọ kúnra wa lọ́wọ́ ká ń ra wa lọ́wọ́ lórí dáadáa mọ̀nyí mú sí pé tá à ń ran ìyàwó méjì fẹ́ من فقد ساعة ìwọ tó ní àwọn kan tọ́lọ̀ ní kó tó ọmọ ìyá rẹ náà lọ́wọ́ ìkejì tó fẹ́ hun tí ó fẹ́ yùn èyí náà máa fẹsẹ̀ gbálẹ̀ nínú àdánwò àwùjọ wa náà ní ọ̀jẹ̀ obìnrin tó kọ rè sí láyé àwa rẹ nìkan ó lóun ó ẹja kun lọ́wọ́ akátúndúgbà lọ́wọ́ rẹ̀ ó ṣeun tó o tún torí pé tí wọ́n bá fẹ́ léyìí pírọ́blẹ́mù ní bọ́dì ni fún àwùjọ àwa mùsùlùmí. bọ́dì ni ó jẹ torí pé inú wo ní máa dùn ọkàn wo ní balẹ̀ ọkàn tiẹ̀ ní ò ní balẹ̀ àwa rẹ nìkan ó ní pẹ̀lú ògùn ọlọ́run òun ọ̀fẹ́ ó yẹ ká tún kan sára sẹ́ni o ká tún ràn lọ́wọ́ mm. ṣùgbọ́n ràn ni pé ah, èyí tó gbé inú gan imani lógun bí bá na tí de tí ó pariwo pé bí ìjọba wa wá yẹn wọ́n wàá fẹ̀yìn tì báyìí wọn ò ní fún ní nǹkan kan o wọ́n wàá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ a ti mọ̀ pọ̀ wà. kò yẹ kó rí bẹ́ẹ̀ nígbà wo ò ti lè ṣéun tọ́lọ̀ ń sì ní wàhálà gbogbo wa lòun ló bá mú kó ń bẹ̀ wọ̀n níta àbánilágbára àwa máa fi kún lọ́wọ́ báwùjọ Islam ṣe máa ń rí nìyẹn gbogbo wa ò lè rí bákan ọlọ́run ò tó bẹ́ẹ̀ a máa gbé pẹ́ẹ́lí jura wa lọ bàbá mi á tó sí títí títí títí títí títí títí yóò lọ bẹ́ẹ̀ lórí ọlọ́run ó bá lọ gbọ́ ọmọ kan dìde nínú ọmọ ẹ̀ arísìkí ọwọ́ abu aya bọ́lọ̀ sí máa tó nìyẹn ẹlòmíì á sì ní gbogbo ẹ̀ yóò fẹ́ mọ dálẹ̀ ọmọ rẹ̀ sì lè mọ̀ ní. kò pín dọ́gba ọlọ́run wá ọmọ bí ṣe ń rotate nǹkan yẹn tó bá ti wá rí ibi tó bá ṣẹ́kù sí yẹn tó ṣẹlẹ̀ ẹni tó kù díẹ̀ káàtó kò ní ọjà bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹlòmí èyí tó bá ṣẹlẹ̀ nínú tiẹ̀ yẹ kó ṣòfò ọtẹ lọ́rùn ju kẹlòmí ó ṣàǹfààní bẹ̀ kò sí nínú ṣe sí mùsùlùmí ọlọ́run mọ́tẹ́ kò ṣe wálé ni tí ó ní kò ṣe wálé ni tí ó lè máa ṣàánú subhanakallahumma bihamdik shadu an la ilaha illa ant astaghfiruka atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu.